وكل بدعة الدلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يطف وبعدد الله سبحانه وتعالى tó tún ṣe àkójọpọ̀ wa ní àárọ̀ yìí ní àti fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn bí a ṣe ní sísúnmọ́ ọba adẹ́dà tádẹ̀ ní àfàmọ́kò nínú ẹ̀ṣẹ̀ tí a rí yọnu ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala. kọ́lọ̀ má jẹ́ kí ọ̀kankan nínú àwọn nǹkan wọ̀nyí kó fò rò kó fi ṣe kó gẹ́ orí rẹ̀ tí a bá ọ̀rọ̀ ọ̀rọ̀ lórí rẹ̀ ó ní irun gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú àwọn oríkè mẹ́ta wọ́n pàtàkì lórí irun tó jẹ́ pé tí èèyàn ò bá mú wá ní bó ṣe tí wọn bá dẹ̀ ti lẹ́sẹ̀ ńlẹ̀ á gbogbo ohun tí èèyàn gbélé ayé wá ṣe ó ti mẹ́hẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ti sọ wípé asọ́láàtú sàlàfàtú asláàtú fàkíyàmù fúlùfún wàrùkúrù fúlùfún wàsùjúdù fúlùfún faman addaha. بحقها قبلت منه وقبل منه سائر عمله ومن ردت إليه صلاته رد عليه رد إليه سائر عمله أو كما أو كما قال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم وجيشنا محمد صلى الله عليه وسلم سيبي إنه أكمل سي متى دغبا دغبا ìdúró lórí ìrun ìdá kan ni nínú mẹ́ta òrùkú nínú ìrun ìdá kan ni nínú mẹ́ta sùjádà lílọ ìdá kan ni nínú mẹ́ta tàbápa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ó ti di odindi nìyẹn òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam wa sọ pé ẹni tí ó bá mú wọn wá pẹ̀lú àwọn ẹ̀tọ́ wọn á gba ìrun rẹ̀ lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn iṣẹ́ tó yòókù tó bá ṣe nílé ayé rẹ á gbà ẹnikẹ́ni tí a bá da ìrun rẹ lù láyà gbogbo iṣẹ́ tó bá gbé wá gbagba ajọ́ gbẹ̀ndẹ̀ àlìkí àmàgàn á dà lù láyà kọ́lọ́ mọ́dà ṣe wà lù wá láyà tó ń túmọ̀ sí wípé nǹkan pàtàkì téèyàn gbọ́dọ̀ mú wá jábọ̀. ní gbangba ọjọ́ ọ̀gbìndẹ̀ kíámà ó ní kí ni ó irun tí irun bá ti mẹ́hẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀dá fa inna lillahi wa inna ilayhi raji'un ló fi jẹ́ pé ó pàtàkì ó pọn dandan nínú ìgbésí ayé ẹ̀dá wípé kó ṣe àmójútó irun rẹ̀ a mú ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wá lórí mùsíhù sọ́láàtì ẹni tó ṣèrùn kí òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam àwọn nínú masjid arákùnrin kan wọlé gbà tó wọnú tó wọlé ó kí irun bí ẹyẹ ń jẹ ká ẹ̀gbà wa tí òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam sọ pé ẹni tí ó bá kírun báyìí aswa ó burú jù nínú ẹni tí máa jalè ó ní òun lẹni tó jẹ́ pé yẹ́sù kò fi salatihi ń jalè nínú òun rẹ̀ wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam bóòlù yẹn ṣe jalè nínú òun ó ní àwọn òpó àwọn òpó òun kò mú wá bó ṣe yẹ kó mú wá ń ń ṣe gbogbo ẹ̀ ní ní pẹ̀lú ìgbésárì kò lọ́ọ́ rúkú bó ṣe yẹ kó lọ ọkàn fọwọ́ pa orúnkún lọ ni sùjádà gan náà tó bá lọ bó bá ti ṣá orí dólẹ̀ pé kó sinmi díẹ̀ o kò sí nínú ọ̀rọ̀ rẹ̀ yọkàn ṣe kólóni ìjókòó àárín gan kò ní mú wá yọkàn forí gúnlẹ̀ dólẹ̀ kókókó ni òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ pé kò sẹ́ni tí jalè kò sí olè tó tó ẹni lé ẹni tí olè jíjà àti ẹ burú jù lẹ́ni tó ń jalè nínú àwọn abilé rẹ pé bọ́ọ̀lù yẹn ṣe lè máa jalè nínú ọlẹ́ni tí ò mọ ẹ̀tọ́ ọ̀run ẹ̀tọ́ àwọn òpó ìwà ló fi jẹ́ pé súnà ìdúró lórí ìrun tí èèyàn gbọ́dọ̀ mójútó òní pé ibi tá a fẹ́ ṣe sùjádà fún bẹ́ẹ̀ pẹ̀lú kíká ọmọyà a máa wo ibi káfíńsì sùjádà sí a ní máa wò ní wọ̀tún wọ òsì tàbí ká máa gbé ojú ká òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nípa ikhtilaf ntí ká máa bu nǹkan kù kọ́ máa di wípé ntí ó yẹ kó wà ní odindi kó wá di àbọ̀ mọ́yàn lọ́wọ́ wọ́n wá bí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́là ní báwo lè yẹn ń ṣe ń ṣẹlẹ̀ ó ní ní kí èèyàn máa gbé ojú ká lórí òun ọ̀nà ni tí àṣepọ̀ tó ń fi ń jí nínú òun èèyàn tí òun ò fi ní jẹ́ odindi níwájú ọba adẹ́dà àìjẹ́ odindi irun kò ní jẹ́ kí irun ṣiṣẹ́ tó yẹ kó ṣe ní ayé ẹ̀dá ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ mójútó ibi tó fẹ́ ṣe sùjádà sí yóò máa wò ó nínú àpèjúwe bí olùgbàgbọ́ òdodo ṣe máa dúró lórí ìrun ni kò ní máa gbé ojú ká kò dẹ̀ ní máa wòkè ibi tó fẹ́ ṣe sájúdà sí yẹn ibi tó fẹ́ ṣe sùjádà sí ni ó máa wò òrùkú ó ní àwọn ìwọ̀ tá a gbọ́dọ̀ fún ìbàràbàrà àdìwa ó gbọ́dọ̀ lẹ́vù tó jẹ́ wípé ẹ̀yìn wa yóò straight débi pé tá a bá gbé igbá lé igbá yẹn ó dúró. Gíga fẹ́ ṣe sùjádà sí mi, á dúró báyìí. Bàràbàrà dì kò ní gangan yọ tẹ̀ bí orí ṣe tẹ̀ ọwọ́ méjèèjì ọwọ́ ọ̀tún yóò di orúnkún ọ̀tún mú ọwọ́ ti òsì náà ó di orúnkún ti òsì mú kò sí nínú àkọọ́lẹ̀ sunna òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. pé káwá di ojúgun mú torí dídi ojúgun mú bí a ṣe kí ẹ̀yìn ó straight nínú òkú ó takò ló fi jẹ́ pé orúnkún ni wọ́n ní kádìmù ẹ̀yìn ó fi straight dáadáa kìí ṣe kìí ṣe ojúgun ni bí òrùkú bó ṣe rí kìí ṣe báyìí nìkan dídìde kúò lára rùkú ara rẹ̀ náà ni tó ń túmọ̀ sí pé kí ni èèyàn ó dìde tán tí gbogbo oríkèéríkèé yẹn yóò bọ̀ sípò padà ní òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ó yẹ ẹnìkan tó ń kírun tó jẹ́ pé tó bá lọ sí rùkú ìdí ìgbà èèyàn kàn fọwọ́ pa ni. kò dẹ̀ ní pẹ́ ń bẹ̀ kì í ṣe pé kò ní pẹ́ nìkan tó bá fẹ́ dìde gan kò ní dìde tán yọkàn ọ̀rá gbèdì gangan yóò dẹ̀ lọ sí sojada òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ní yàrá ṣẹlẹ̀ mùsùlùmí ẹ̀yin mùsùlùmí o Allah subhanahu wa ta'ala kò ní gba ẹni tó jẹ́ pé ń dìde lórí kí rẹ̀ padà ní bó ṣe wà nípìlẹ̀ kó tó di kó lọ sí rùkù tó ń túmọ̀ sí ni wípé ẹni tí ó lọ sí rùkù tó wá fẹ́ dìde rùkù tí ó dìde tán tó kàn ra ṣe báyìí kó tó lọ sí sájìdá kò ní rùn òjíṣẹ́ náà sọ́ra mi lásọ̀rọ̀ àtẹ̀lẹ̀kù kò ní rùn tó ń túmọ̀ sí pé alẹ́ ìtìmọ̀ iná ìdúró ní dúró fọkànbalẹ̀ kí gbogbo nǹkan bọ̀ sípò al-i'tidal kó wà níwọ̀ntúnwọ̀nsì kó lórí rùkú ọ̀ràn yẹn ni á dúró tápò ìlọ sí sùjádà wọn náà ní wọ̀ rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú wọn náà ní wípé ọmọ méjèèjì wájú orí but imú náà gbọ́dọ̀ kalẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní kí orí ọ̀kalẹ̀ ó wà nínú òpó lọ sí sùjádà méjèèjì ṣùgbọ́n òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ń fọwọ́ kan mú ó ń dákọ orí wájú orí ṣùgbọ́n ó ń fọwọ́ kan mú láti fi hàn wá wípé isi kalẹ̀ ọ̀ràn yẹn ní sábà lọ sí sùjádà ọmọ méjèèjì orúnkún méjèèjì àti àtàǹpàkò méjèèjì wọ́n gbọ́dọ̀ kàrà wọn báyìí tó ń túmọ̀ sí pé sábà tí wà ní á fi orí kalẹ̀ imú kalẹ̀ ọwọ́ wa méjèèjì yóò kalẹ̀ ìmọ̀ kọ́ wà níbi èjìká tàbí kí orí ó orúnkún méjèèjì bó ṣe wá nínú sunan Abi Dawud òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó máa ń pa orúnkún méjèèjì pọ̀ yóò nà kìí ṣe nínà tàpó nínà tí òǹdíwọ̀n ikùn kò fi ní sùn lé ìtàn méjèèjì náà Allahu akbar níwọ̀n tún wọ̀n sí bẹ́ẹ̀ ó jẹ́ pé abíyá àpọ́nlé òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́ ó máa ń sàjìdá tí ó bá dìde kó ní sàjìdá yóò bá yóò padà sípò rẹ̀ náà padà ìmá bẹ̀rẹ̀ ìfitiraṣ kájókòó ní ìjókòó tí ẹsẹ̀ òsì yóò sùn kalẹ̀ ẹsẹ̀ ọ̀tún àtàǹpàkò ọ̀tún yóò kọjá ọkọ̀rin sí kíbla àwọn ànàdúró tàbí kó ṣe ìkà ìdúró ìjókòó tó jẹ́ wípé yóò ṣe báyìí ìjókòó ṣíṣe báyìí láàrin sùjádà méjèèjì nìkan ló wà fún un. kò sí ẹ̀rí tó fi hàn wípé òjíṣẹ́ ńlá sallallahu máa ń ṣe bẹ́ẹ̀ yàtọ̀ síbi pínísì ọwọ́ aṣọ ìjókòó tashahhud ọwọ́ jókòó ìkàá kò sẹ́rí sí tó wà ní wípé ìjókòó àrùn méjèèjì tó bá ti ìmọ̀kójókòó tàbí kó jókòó láàrin sọ́jídà méjèèjì yóò tún lọ sí sùjúdù ẹlẹ́kejì sọ́jídà ẹlẹ́kejì bó ṣe lọ títà kọ̀kọ́ náà tí gbogbo ó wà níwọ̀ntúnwọ̀nsì òǹdíwọ̀n tá a fẹ́ òun ni wípé alàlà àwọn àkáàrí inú oríkèéríkèé torí nǹkan kan tí ìrún tó wà lára àrùn ni wípé. kò sóríkèé tí ò ní zikir kò sí ipò tí ó máa wà nínú òrun tí ó ní zikir rẹ̀ kò sí masalan láti ìnàró kò wá sí èyí tí Allah ó ti ṣe rọrùn fún àlùmọ́nù rẹ̀ kó bí ọ̀rọ̀ kí ó pàpà torí pé kí وجعت وجهي للذي فطر السماوات والأرض حنيفا مسلما وما أنا من المشركين دغو يوكو بوشي كنتما mẹsẹlẹ ìnàró báyìí nìkan ó ṣe takbiratul ihram àkọ́kọ́ allahu akbar ìmà báyìí allahu akbar tàbí allahu akbar ok láì ṣe pé ó fún ọwọ́ pọ̀ láì ṣe pé ìyàwó là just normal bó ṣe wà allahu akbar tàbí allahu akbar tọ́wá ṣe takbiratul ihram òṣìṣẹ́ náà sáà. الله أكبر الله أكبر الله بجماعة الحمد لله الحمد لله الحمد لله سبحان الله سبحان الله سبحان الله يشمع لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يشمع الله astagfirullah astagfirullah astagfirullah yóò ṣe mẹ́wàá ìgbà mi ọmọ ṣe alámọ̀tòrìlì wàdíìnì wàgbẹ́kùnì wàgbẹ́rìlì. اللهم اغفر لي واديني وارزقني ọmọ ṣe bẹ́ẹ̀ a ṣe mẹ́wàá kọ́lá àbẹ́yàn bá ṣe ẹgbà fúnàmì eléyìí ní lára kìí ṣe ìdodo ni wọ́n ní ká gbọ́wọ́ sí òkè rẹ̀ ni tàbí àyà kákáwọlé orí ọwọ́ àlá ọ̀tún òsì orí tàbí kánú méjì ní ká gbọ́ ọ lè tàbí ká dìímú. tọ́ba ti ṣe bẹ́ẹ̀ Allahu Akbar tàgbé tẹ̀lé ṣàbàmù ẹni tí ó ṣe yẹn ò tí ì wọ̀ọ́rùn lẹ́yìn ìgbà tí yẹn bá ti dà níyàn tán àníyàn yẹn ṣe ń tààtàn náwó ìtura tọ́ba ti dúró tọ́pa ọkàn pọ̀ sójú kan pé òun fẹ́ kí irun yẹn àníyàn yẹn. الله نعم وش تكبيرة الإحرام الله أكبر الله أكبر الله أكبر الله أكبر عماوة الحمد لله الحمد لله الحمد لله ايش عماوة سبحان الله سبحان الله سبحان الله ايش عماوة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يشمعوا الله أكبر الله أكبر الله أكبر يشمعوا أستغفر الله أستغفر الله أستغفر يوشي ìmá إما ọ̀ràn àyàn tàbí irun náfìlà but imam torí kó má bàa jù fún àwọn tí wọ́n bá wà lẹ́yìn rẹ̀ tó jẹ́ pé gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú irun irun jama kí máa mú ó ṣe níwọ̀ntúnwọ̀nsì ní òǹdíwọ̀n àwọn tí wọ́n ń tẹ̀lé látara pé àárí ogbó ń bẹ àárọ̀ ọmọdé ń bẹ àárí àwọn tó jẹ́ wípé ẹnu iṣẹ́ ni wọ́n gbà wá ń bẹ tàbí wọ́n fẹ́ gbàbẹ̀ lọ bí iṣẹ́ bíi tàṣùbà káwọn ọkàn ṣe pápápá káwọn múwọ ọba adẹ́dàwá káwọn tó gbabi iṣẹ́ lọ imam yóò ṣe gbìyànjú láti fi kíni láti sùn eh, eh, láti fi sùn ní bọ́ bá ṣe rọrùn sí òfin jẹ́ pé ó lè jẹ́ ẹni ṣókí ní òmù subhanaka rahma bihamdika tabaraka wa ta'ala jadduka wa la ilaha ghayruka yóò mú wa ní ṣókíbà kó tó bẹ̀rẹ̀ irun rẹ̀. a'udhu billahi minash shaitani rajim kéèyàn tó bẹ̀rẹ̀ kíra àtọ̀ lórí irun lórí iraka kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹ̀rí tó wá látọ̀dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfà ó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ju wípé kéèyàn má sọ̀lọ̀ gẹ́gẹ́ bí Ibn Hazm rahimahullah mọ̀tẹ́wáṣẹ́ àṣemọ́wá àti Shawkani wípé ká tó bẹ̀rẹ̀ kìrà lẹ́yìn ìgbà tá a bá súnmọ́ Ọlọ́hun ọba pẹ̀lú dua istifta ìtàn àdúrà tá a kọ́kọ́ máa fi ṣínà yìí masala takbirati ram Allahu akbar àti bọ́ sínú òun báyìí afẹ́bọ́ ọba adẹ́dà afẹ́bà afẹ́súnmọ́ pẹ̀lú ntọ́lọ́lá jù nínú iṣẹ́ rẹ̀ àti ìrun àti ṣetán imma subhanaka allahumma bihamdika tabaraka ismuka ta'ala jadduka wala ilaha ghayruka tó jẹ́ èyí tó kéré jù nínú du'a al-istisqa Umar bin Khattab radiyallahu anhu ó fi yé wa kó pàtàkì débi wípé nígbà tó ń lídìí irun bó ṣe bọ́ sí mímbàrí òjíṣẹ́ mọ́sálásí náà báyìí ọkà sókè ni kí àwọn tí wọ́n ń tẹ̀lé kí wọ́n fi mọ̀ wípé eléyìí náà wà lára rẹ̀ o a gbọ́dọ̀ mójútó o. nínú àdúrà tá àdúrà tì ká tó bẹ̀rẹ̀ máa ka kéwú fatia àti súrà tá a mú tẹ̀lé lórí ìrùn lélẹ́yìí àǹtẹ̀lẹ́yìn ọ̀rọ̀ ọ̀rùn fún un. أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر يوشي ميوا الحمد لله الحمد لله الحمد لله يوشي ميوا سبحان الله سبحان الله سبحان الله يوشي ميوا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يوشي ميوا Allahu akbar Allahu akbar Allahu akbar yóò ṣe mẹ́wàá astagfirullah astagfirullah astagfirullah yóò ṣe mẹ́wàá ìgbà tó bá fi ń ṣe léyìí gbogbo ròyìnròyìn tó ń kóka yóò tiẹ̀ kọ́kọ́ sá lọ ná láti jẹ́ pé kí ni ó pa ọkàn rẹ̀ pọ̀ sórí ìrun síwájú ọba adẹ́dà ọba tó fẹ́ bá ní ọ̀rọ̀. إما أعوذ بالله من الشيطان الرجيم تبي أعوذ بالله السميع العليم من من الشيطان الرجيم من همزه ونفثه ونفخه èké tó bá rọrùn bẹ́ẹ̀ bisimilahi rahman rahim ní jẹ́jẹ́ tó bá jẹ́ pé ìrun tá à ń ké sókè ní méjèèjì èyí ó ṣe jẹ́jẹ́ kó tó di wípé ó wá bẹ̀rẹ̀ fati agbègbè títà lẹ́yìn ìgbà tó ṣe wàlá dọ̀ọ̀lì nìta ìmáàmù ó gbẹnulé ámì tó bá ti gbẹnulé àwa náà ta tù lẹ́yìn ìmáàmù náà ò bẹ̀rẹ̀ but á jẹ́ kó gbẹnulé náà ká tó bẹ̀rẹ̀ tiwa òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ní. àmì ìmáàmù àmì ẹni tó àwa tá à ń kírun lẹ́yìn rẹ̀ àti àmì àwọn màláìkà lókè yóò wá papọ̀ mọ́ra wọn látara báyìí Allah subhanahu wa ta'ala yóò forí jìn ẹni tó ń kírun téèyàn bá gbogbo gbèsè ayé rẹ̀ kírun tọ́láwọn bò forí jì àgbékorí nǹkan kan sí. a gbọ́dọ̀ ṣọwọ́ kan ìwọ pé. tá a máa ń tẹ̀lé ìmáàmù ìmáàmù là ń tẹ̀lé yọ kọ̀kọ́ gbẹnulé àmì ìhùnà káwa náà tó ṣe kò ní jẹ́ wípé ìmáàmù ń ṣe wàhálà dọ́ọ̀lì àti ẹ̀tí ìdúró kó bẹ̀rẹ̀ àmì ìmáàmù àti ṣe àmì tàbí nù bòmí ìmáàmù gan tiẹ̀ ní ṣe àmì pàápàá tàbí tó bá ṣe kò ní ṣe sókè. So eléyìí apàṣẹ súnà. Allahu akbar takbiru wípé ká tó lọ sí oríkèé mi ká mú wa ọ pàtàkì. ìmọ̀ pẹ̀lú ọwọ́ lọ séjì káyìn náà tàbí níbi etí Allahu akbar gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú. So ọwọ́ orí orúnkún ló gbọ́dọ̀ wà á fọ̀nká á sì dì í mú kìí sojú kun o ẹ̀sùn tí kò mú nira wa kò ní mú háìhá bá ń ṣe fẹ́ ká lọ sí rúkú wa kò ní mú wa kí o orí bàràbàrà àdì kó straight pẹ̀lú ibi ẹ̀yìn wa ká máa wo àti ọrùn wa pẹ̀lú ibi tí à ń wò tá a sì sùjádà sí. àlàlà àkàl àmú zikiru rẹ̀ wá subhana rabbi al-azim tó kéré jù èyí tó kéré jù tá a gbọ́dọ̀ mú wa àlàlà àkàl pẹ̀lú ìrọ̀rùn tí è ṣe yí pé pẹ̀lú sísáré subhana rabbi al-azim òmìnira wa ó wá bẹ́ẹ̀ náà subhana rabbi al-azim wa bihamdihi ìtẹ̀síwájú tún wá fún subhana al-azim wa bihamdihi aláàmọ̀ gòfèrèlì mímọ́ ń bẹ fún ọba mi ọba tó bá bàrà ọpẹ́ ń bẹ fún dáríjì mi àwọn àkàr mi náà tún wà bọ̀dé eléyìí ló kéré jù tó yẹ pé minimum kírunkírun gbọ́dọ̀ mú wa nínú rẹ̀ ni alámàlákà rọ̀kàtù ọ̀bíkà àmọ́ntù ọ̀làkà sùlámtù sẹ́mìí wà básàrì wà mọ́ọ̀kì wà ìsọ̀bì gbogbo eléyìí ó wà bẹ́ẹ̀ ìwọ lọ́wọ́n ọba ìwọ ni mo lọ rú kófù ìwọ ni mo gbàgbọ́ ìwọ ni mo juwọ́ jù sẹ́ fún. etí mi ó ń páyà ọba tó dá mi bẹ́ẹ̀ lọ́pọlọ mi bẹ́ẹ̀ lẹ̀jẹ̀ mi bẹ́ẹ̀ ni àwọn aṣàn mi bẹ́ẹ̀ lóríkèéríkèé mi wọ́n mọ̀ sọ́kọ̀ lẹ́bìí kọ́dẹ̀ mi àti tí ẹsẹ̀ ní méjèèjì dúró lé lórí wọ́n ń dúró ni pẹ̀lú ìpayà ọba tó dá wọn. àwọn àǹkàr ni ló fi jẹ́ wípé kò síbi téèyàn ti súnmọ́ ọba adẹ́dà tó láyè bí kò wà nínú wọn kò wá síbi téèyàn ti súnmọ́ láyè tó ibi tó lọ́lá jù lára èèyàn ojú téèyàn fi gbolẹ̀ fún ló fi jẹ́ wípé gbogbo ohun téèyàn bá ṣe ládùúgbò àbẹ̀ ọlọ́run ọba ọgbà ọlọ́run máa ṣàgbàdo àwọn. dídé lórí ìrùkù gẹ́gẹ́ bá a ṣe sọ ọ̀ràn yẹn nìyẹn náà òpó ni lára òpó ni kìí ṣe rí pé láti ìrùkù láti máa dà á lọ firi la á padà sípò sami Allahu liman hamida á fi kún alama rabbana walakal hamd tàbí rabbana walakal hamd ìmáàmù ó ṣe ẹni tó wà lẹ́yìn rẹ̀ náà ó ṣe súnà rẹ̀ ni wípé táǹbá ti ń bọ̀ látòkè kó láṣẹ sami Allahu liman hamida ìgbà tá a bá dúró tán látọ̀ tó ṣe rabbana walakal hamd tàbí allahumma rabbana walakal hamd hamdan kathiran tayyiban mubarakan fihi ila as-samawati wal-ard wa min ma baynahuma. والملا ما شئت من شيء بعد آل الثناء والمجد أحق ما قال الأبد وكلنا لك عبد على ما لا مانع ما أعطيت ولا موتع ما منعت ولا ينفع ذا الجد منك الجد سمع الله لمن حمده ẹnikẹ́ni tí ń bẹ lọ́hùn tàbí sí pẹ́pẹ́ ń furu fún un Allah gbàdúrà rẹ̀. اللهم ربنا ولك الحمد ọba wa o Allah ọba wa ìwọ lọ́pẹ́ tọ́tù ọpẹ́ wò hamdan ọpẹ́ tó yẹ pé kathiran tọ́pọ̀ mubarakan fihi tó kún fún àlùbáríkà tayyiban tó dùn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí ẹrú ọlọ́run ọba kan sọ nínú òrùn bàtà kírun tán òjíṣẹ́ náà sàásùlá tá ń sọ gbólóhùn yìí sàbẹ̀ ẹni èmi ni ó ní àwọn odindi màláìkà méjìlá ni wọ́n ń jà wọ́n ń jà wọ́n ń wọ́n ń ṣe wàdùwàdù láti ṣe kíni láti kọ́ ládàá rẹ̀ bí ládàá yẹn ṣe pọ̀ tó. so ó pàtàkì gbogbo àwọn àkárì ká mú wa ìgbà tá a bá mú wa tán báwọn láṣẹk tá a bá ń ti mú àbíkárì wa e, bó ṣe lè wù kó kéré mọ́ ń bẹ̀ kò ní jẹ́ kó rọrùn ká sáré lórí o. على الأقل سمع الله من حمده اللهم ربنا ولك الحمد على الأقل ẹn tó sáà wí báwọn kò ní rọrùn ìgbé Allah subhanahu wa ta'ala ó ti fún ní inbuilt tí ó regulate wa níwọ̀ntúnwọ̀nsì tẹ́gbẹ́ mínímọ̀mù ẹ̀kọ́ tá a fẹ́ ká ní pẹ̀lú ọba adẹ́dà ó ti wà lára rẹ̀ ṣùgbọ́n ní tó bá pé à mo fẹ́ bùkátà tèmi pọ̀ ẹrù tèmi pọ̀ ó fẹ́ hàn sami Allahu liman hamid dama rabbana wa lakal hamdan kathiran tayyiban barakan fihi min as-samawati wa ẹ̀yìn ọ̀pẹ ìbàbàrà àtàfọ̀mọ́ tó kún gbogbo sánmà àti lẹ́lẹ̀. wàmílà máa bẹ̀ bẹ̀yìn náà hùmà tó dẹ̀ kún fún ti ń bẹ láàrin wọn wàmílà máa ṣítẹ̀mí ṣe ìbà tó kún gbogbo ibi tí àwọn ò lè fọpọlọ gbé ìwọ lọ mọ ìwọ ọba adẹ́dà ẹ̀bà fọmọ ńlá nù. alùsẹ̀nà wal majd. ọba tó jẹ́ wípé ẹ̀yìn òun ló tọ́ sí kábàbàrà ààrẹ òun náà ló tọ́ sí. àhákùmá kọ́lẹ̀ àbù ntọ́ tọ́ sí ẹrú jù pé kó sọ wọ̀kúlù náà lẹ́ka abdul gbogbo wa sì wẹ̀ ẹrú ni ajẹ́ sí ọ láàmú ní àlùmọ́ àtẹ̀yì ntọ́ bá fún ọ̀sẹ̀ rárá èmi ọ̀fẹ́ òtún kò sẹ́ni tuntun bẹ́ẹ̀. bí wọ́n máa ń ṣe ń ṣe gbìyànjú wípé káwọn búlọ̀kù rẹ̀ yóò tún ọmọ ràn bí ó ṣe débẹ̀ yóò tún ọmọ ràn lọ́wọ́ ni kò sí lọ́wọ́ ẹ̀dá ọwọ́ ọba adẹ́dà lọ́wọ́ tó fi jẹ́ pé ọwọ́ orí kéwù ó kún fún kíni tawhid àti iman tó lágbára fọ́ni tó wà mọ́ tí ń ṣe ló fi jẹ́ pé ìrun ó kó gbogbo ẹ̀kọ́ ni àti tawhid láti bí ìkọ́mà láti bí adhan ìkọ́mà ó gbogbo ẹ̀kọ́ tọ́jẹ́ yí pé yàtọ̀ sí pé ẹrú ó ń ṣe àfọ̀mọ́ tara bẹ́ẹ̀ ó ń ṣe àfọ̀mọ́ ọkàn ó ń ṣe àfọ̀mọ́ àròrí tọ́jẹ́ pé kí ni yóò kó kúò nínú ìbáda ghayrullah ìsìn kan wọ́n láyé ń fọ́ ọ̀sẹ̀ jẹ́d minkal jẹ́d akitiyan alákitiyan kan kò ṣe àǹfààní láti gbà nǹkan lọ́wọ́ rẹ̀ pọ̀ ọba lélelele tọ́lọ́run bá lóun ò ní fọ́ ọ tọ́ ọba lé tọ́ba ní gẹ́gẹ́ ó mú náà kò sí tó fi jẹ́ pé mùsùlùmí ò ní sọ́kàn kì í ṣe gbìyànjú òun ni yóò fóun ní nǹkan yóò ṣe gbìyànjú òun but nta ń lé ọwọ́ ọwọ́ tẹ kù ní tẹ ilé ìbò ni a sáré lọ́nà tọ̀tọ̀ tá a bá lé lọ́nà tọ̀tọ̀ tí ọba adẹ́dà bá ti kọ́ wípé ọwọ́ tẹ ọwọ́ tẹ yọ̀lá alùbáríkà tọba ti kọ́ wípé ọwọ́ ò ní tẹ torí ipá lé lọ́nà tọ̀tọ̀ yẹn. èyí tó dáa jù máa yìí lọ ọlọ́run fi ṣàpàrọ̀ lọ́nà tí ó tọ́ tí ọba adẹ́dà bá ti kọ́ wípé ọwọ́ ọ̀tẹ̀ ọwọ́ ọ̀tẹ̀ ṣùgbọ́n kò ní ní sinmi jọ kan pẹ̀lú kò ní tọ́lọ́wọ́n wa wá ti kọ́ pé ọwọ́ ò ní tẹ o ó dẹ̀ tún lọ́nà tí ó tọ́ yọ jẹ́ méjì nù ọwọ́ rẹ̀ ọ̀tẹ́ ó ọba òfin jẹ́ pé mùsùlùmí máa ń ṣọ́ ìwọ̀ yìí ní gbogbo bàtí ẹrú ṣe léyìí tán Allahu Akbar yóò àlọ́ sí sájìdá pẹ̀lú bí àwọn oríkèéríkè yìí imú àtòrí wájú orí ọwọ́ méjèèjì orúnkún méjèèjì ẹsẹ̀ méjèèjì àtàǹpàkò yẹn yóò pọ́ìntì lọ sí kíbla wọ́n papọ̀ mọ́ra wọn báyìí orúnkún méjèèjì náà papọ̀ èyí tó kéré jù nínú àkàr rẹ̀ náà ni subhana rabbi aliyala mímọ́ ń bẹ fún ọba mi ọba àlékè ọlá lórí àlàáṣẹ aw subhana rabbi aliyala wa bihamdi aw subhana rabbi aliyala wa bihamdi alamafirli. طبي إيه؟ سبح قدوس رب الملائكة وروح أو سجد وجه الذي خلقه وصوره وشق في سمعه وبصره بحوله وقوته فتبارك الله أحسن الخالقين أذكارك وبام أقل وإن سبحان ربيع الأعلى أو سبحان ربيع الأعلى وبحمدي subhana rabbi ala wa bihamdi alama fẹ́rẹ̀ tá a bá ṣe eléyìí tán wọ́n gbà wá níyànjú ká má sàákúò opportunity ni gbogbo ń tẹ̀dá bá ń fẹ́ láyé lọ́run òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní àsìkò tá a súnmọ́ ọlọ́run ọba jù nínú onígbà tí a wà ní sùjádà ó ní gbogbo ń tá a bá tọrọ ń bẹ̀ ó kú dẹ̀dẹ̀ tọ́lọ́wọ́n bó fi tó wa lọ́wọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí nǹkan bá ń disturb rẹ̀ tàbí tí máa ṣe irun sùjádà náà ni tí máa ń pẹ́ jù. masalan ó kírun kan kó tó di pé ó jáde láyé ó pẹ́ lórí sùjádà dé pé ìyàwó Aisha radiyallahu anha ni mo rò pé ó ti tán ni. gbàtọ́ wá ṣe tán wàá sọ pé o ah, kí òun ro eléyìí ó ní bẹ́ẹ̀ pé nínú sùjádà Allah subhanahu wa ta'ala ó fún gbogbo rẹ̀ ó fún pọ̀ ó wá fi àlùmọ́ọ́nì inú rẹ̀ ó fi hàn òun èyí tó jẹ́ solid bí òkúta ń bẹ àti èyí tó jẹ́ omi dúdú àti funfun ó ń bẹ ọba adẹ́dà wípé má fi òṣì ta àwọn ọmọlẹ́yìn mi Allah subhanahu wa ta'ala ní sórí ọ̀rọ̀ ní eléyìí ọ̀rọ̀ ní àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni wọ́n máa jẹ ni wọ́n kọ̀ǹtrólù rẹ̀ ọ̀rọ̀ òṣì gbàgbé rẹ̀ má jẹ́ ọ̀tá ó rí àwọn ọmọlẹ́yìn mi gbéṣe ọlọ́run ní mo ti gbà á má jẹ́ wọn gbógun wọn Allah subhanahu ní ò sí ń bẹ̀ mí gbàyùn. gbogbo oríṣiríṣi ọ̀gọ̀ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ Allah subhanahu ó fi hàn nínú sájà ká máa kún fún àdúrà lórí pàtàkì gan mùsùlùmí èyí ṣeré nínú jẹ́nẹ́rálì pàápàá lórí torí kò sí nǹkan kan tí mùsùlùmí ní láti fi bẹ ọba adẹ́dà bí kíni bí o láti fi súnmọ́ láti fi bẹ̀ láti fi túbá láti fi gbogbo nǹkan pátá oríire ayé àti tọ̀run Allah subhanahu wa ta'ala ó dì í ó fi sí abẹ́ ìrun. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní. إذا قام العبد في صلاته أوتي بذنوبه كلها ووضعت على راسه وعلى عاتقيه فكلما ركع وسجد تساقطت عنه كما قال رسول الله صلى الله عليه وسلم تربتي bá ti ń gbé fún òun gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ọba adẹ́dẹ́ ó ní kí wọ́n ó dìjọ wọ́n wà gbélé lórí èyí tó rí rẹ̀ ọba lè gbà ń bẹ̀ tó bá jẹ́ pé àwọn ẹlẹ́sẹ̀ bẹ̀m̀bẹ̀bẹ̀m̀bẹ̀ báyìí wọ́n wà tún kó léjìká fọkúnlẹ́mọ̀ àràkà tó bá ti lọ rùkú kí ni ó sí torí yọjà bọ́ ó ní tàbọ́ lọ sí sùjádà tó bá lọ sùjádà kí ni ó ṣẹlẹ̀ sí èjìká yóò jábọ́ ó ní tó bá ti ń lọ rùkú ti ń lọ sí sùjádà àwọn ẹ̀ṣẹ̀ yẹn ó máa jábọ́. ó dẹ̀ ní afdalu salawat tul kunut. ìrùn tó jù ó ní irun téèyàn pẹ́ lórí rẹ̀ tí ò kánjú kúò níwájú ọba adẹ́dà ìyẹn pàtàkì tábà wá ti dìde lórí sájídà torí kó má mà àtúnjẹ ẹ̀yìn náà jẹ́ pápápápápápá mà sá lọ alẹ́ àkàlù aláàmàkúrẹ́lì wàràhámni wàdíní wàstúrúni wàjúbúrúni wàrúzúkúni tó o bá lè ṣe yìí alama kurili alama kurili alama kurili yìí mẹ́ta wọ́lọ́n forí jìn wàrhamni kẹ́mi wàdíni tọ́mítọ́nà wàásìní fúnmilálàáfíà wàjúbúrúni ntọ́bákú kùsìkùsì nínú ọ̀rọ̀ mi bá ń tún sí wàrúzúkúni kẹ́ rọ̀mí gbogbo ẹ̀ ti kó ó ti kó gbogbo ẹ̀ ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yìí solution problem wa kò sí níbi kankan o àfi ká padà sí ìpìlẹ̀ wa kí ni ìpìlẹ̀ jù gbogbo àdúrà tí èèyàn máa ń fẹ́ ó ti parí sórí o a tún lọ sí sọ́jà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kó didi lọ síraka ẹlẹ́ẹ̀kejì ni ori lati ara sọ́jìdá ẹlẹ́ẹ̀kejì yẹn ìmọ̀ yọra jókòó díẹ̀ ìyẹn ni ó jẹ́ díẹ̀ torí wípé ìjókòó òsìnmì ní sẹ́wọ̀n pé íńtánẹ̀tì ń bá bọ̀ yìí ó máa o ma gùn die ó rùkú ugwu ìdìde náà a ń bẹ̀ sùjádà náà ó ní tá a ń bẹ̀ torí pé ẹ̀sìn wa yaani ma ja'alallahu alaykum fi dini min harajin kìí gbogbo ẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì ni àwọn àràjókòó díẹ̀ ká tó tún get ready fún kínni ẹ̀kejì rákà kejì bá a ti ṣe tàkọ́kọ́ yẹn náà. ọ pàtàkì a gbọ́dọ̀ mójútó eléyìí ká mọ tá à ń ṣe lórí yìí kí wọ́n á ní àwọn nǹkan ọ̀ràn yẹn tá a gbọ́dọ̀ mú wá lórí yìí tó yẹ pé òpó ni o tí ó sí nínú òrùn kágbá lákà yẹn o kò sí mbẹ. question lórí eléyìí náà na bá ká gba question kan tàbí méjì lórí eléyìí náà ká tó máa tẹ̀síwájú na. one two. وعليكم السلام ورحمة الله وبركاته يا مصري نعم نعم a rí ibi tí ṣíṣe síta rẹ̀ ti wá but èyí tó pọ̀ jù ṣíṣe sínú ni la fi rí nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàlàsàlà wọn ní akírun lẹ́yìn òjíṣẹ́ náà sàlàsàlà akí Abubakar akí Umar àkìlẹ́yìn Usman radiyallahu anhu àgbọ́kọ́ kankan nù wọ́n ṣe basmala síta tá a bá wá pa gbogbo eléyìí pọ̀ ló ń fi túmọ̀ sí pé èyí tá a gbọ́ tí wọ́n ṣe síta yẹn láti fi yé wa ni wípé à ń ṣe o àkànṣe síta ni torí wípé àwọn ọ̀rọ̀ kan wá wípé basmala. ááyà ní nínú fatia òní ìdá qara'tum fatihata fi salat fabdahu bi bisimilahi rahman rahim fa innaha سبع المثانية التي أوتيتها وبسم الله الرحمن الرحيم إهدى أحياتها aw kama qala rasul ayati aw kama qala rasulullah sallallahu alaihi wasallam wọ́n ní tẹ́ ẹ bá ka alihamudulilayi rabbil alamin nínú ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú basmala torí fatia súra ni tọ́jẹ́ yí pé àyà méje ní bẹ́nu rẹ̀ súra tọ́jẹ́ pé a kà ní gbogbo ìgbà tí ọba adẹ́dà tó fún mi basmala sì wẹ̀ ọ̀kan ni nínú àwọn àyà rẹ̀ bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratan mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين so ó ní basmala ọ̀kan nínú rẹ̀ ni ló fi jẹ́ pé basmala pàtàkì but sunna rẹ̀ ní kíkà òun ni wípé àtòun o àti isti'adha á kà sínú ni àti duawul istiftah á kà sínú ni ẹ̀rí tó wá yí pé Sayyidina Umar radiyallahu anhu ó kà síta nínú mímbẹ̀rù lórí múmbàrí gbà tó ṣe tẹ̀gbẹ́tẹ̀lẹ̀ ìhram tán àlàyé lórí rẹ̀ ni wípé ó kà síta ni kábà fi mọ̀ wípé àwọn tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn kẹ́kọ̀ọ́ wípé kìí ṣe pé mi ká o ara rẹ̀ náà ni o bẹ́ẹ̀ náà ló ṣe wá fún isti'adha iṣẹ́ a'udhu billahi minash shaitanir rajim àti basmalala a gbọ́dọ̀ kà wọ́n nínú gbogbo rákà kọ̀ọ̀kan a'udhu billahi minash shaitanir rajim àti basmalala a kà wọ́n nínú àyà kọ̀ọ̀kan bọ̀ tó bá yẹ pé ìrun tí kà sókè ni jẹ́ẹ́jẹ́ la kà wọ́n sí àyàfi tó bá jẹ́ pé a fẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kí wọ́n fi mọ̀ wípé à ń ka o. Barakallahu fiik. Wa alaykum assalam tula. Allahu Akbar ten alhamdulillah ten uh, subhanallah ten uh, la ilaha illallah ten astaghfirullah ten. Now, àwọn ọ̀ràn yẹn ọ̀run èyí tó jẹ́ ọ̀ràn yẹn nu pàtàkì tá a gbọ́dọ̀ mọ̀ àníyàn àníyàn. but kì í ṣe pé àwẹ̀ síta á pa ọkàn pọ̀ lórí ìrun ni ká tó ṣe takbiratul ihram á papọ̀ ọkàn wa ti dúró lórí ìrun báyìí a fẹ́ kírun báyìí torí wípé Allah subhanahu wa ta'ala ń fi yẹ pé wa ma umiru illa liya'budu Allah mukhlisina lahu ddin á pa ẹ̀dá láṣẹ àyàfi pé kí wọ́n sin ọba adẹ́dá nìkan mọ̀kìlìsí pẹ̀lú àdáyẹnrí àníyàn wọn wípé òun nìkan làwọn ń sìn òun ló tẹ ẹ̀sìn ló tọ́ sísìn tọ́ sí kí lẹ̀ ní sísìn ìsìn ni wípé ntọ́ba ní àṣe láṣe ntọ́ba ní àní ṣe àáyàgò fún ntí ń pè ní sísìn èyí ni pé gbogbo bá a ti fẹ́ lògbèsè ayé wa o a gba òfin látọ̀dọ̀ rẹ̀ ni òfin rẹ̀ látẹ̀lé mọ́tẹ́ mọ́tẹ́ rẹ̀ òun lọ̀rọ̀. tọ́ba ní ká ṣe nǹkan tí gbogbo ayé ní kò sọ́nà ń bẹ̀ tí gbogbo ayé òun ní sọ́nà òun ní sọ́nà ń tí ẹ̀yẹn lọ́nà. tọ́ba ní ẹ mọ̀ ṣe léyìí tí gbogbo ayé wá kàkú wípé èyí tọrọ àwọn lọ́rùn orí ibú lọ́rọ̀ wọn lọ́rùn kéèyàn wọn bá wọn sórí ibú àti ọ̀rọ̀ jíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́lá tó sọ pé innamal a'malu binniyat gbogbo ṣẹ́wọ̀ bọ́rọ̀ ṣe rí o tí ò rí bá mi rò pẹ̀lú àníyàn pẹ̀lú àdùn mo fẹ́ súnmọ́ lọ́wọ́ mo fẹ́ sin lọ́wọ́ mo fẹ́ mú ọ̀ranyàn tí ọba adẹ́dà gbélé mi lórí mo fẹ́ mú wa láì ṣe wípé à ń gbé síta ó pàtàkì àníyàn lórí irun pípa ọkàn pọ̀ sójú kan wípé a fẹ́ mú ọ̀ranyàn tí ọba adẹ́dà tó gbélé wa lérí a fẹ́ mú wa a gbọ́dọ̀ pa ọkàn pọ̀ báyìí èyí ò jẹ́ àkọ́kọ́ èkejì takbiratul ihram ìwà wọ inú òrùn yẹn gangan ìbẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú gbólóhùn Allahu Akbar torí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní miftahu salat at kọ́kọ́rọ́ ọ̀hún ó ní mọ́tótó. i ma ara i ma toto asho i ma toto ibi taa tikiu olubi ọrọ haịd wa olubi ọrọ ọnụnụ jenabat asi sọrọ nnipa ara senyị wa olubi ọrọ boole musulumin setọ boole setọ gboo nye ya agbẹ gboo nkwekwa ọhụrụ nye ya afọmụrịnwụ gbọdọ wa musulmi musulmi gbọdọ mụrụ nkele wọ̀tàhírímùhà àtẹ̀kbìr ìmú yìí bọ́ sínú ọ̀wọ́ rẹ̀ ká bẹ̀rẹ̀ rẹ̀ tọ́ àti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn báyìí tọ́jẹ́ pé tá a bá ti tàbí lọ́rọ̀ ẹ̀dá mọ́ àyàfi jẹ́ pé ó pàtàkì ẹrú ọlọ́run ọba kan sín nínú òun ó ṣe hamdala sàbí kan òun ṣe gba Islam nígbà yẹn Muawiya ibn Hakam as-Sulami lọ́ba ń kí orí mu àwọn èèyàn wá ń fojú nà tọ́lá àwọn ti pẹ́ lẹ́nu rẹ̀ pé ah, àìsọ̀rọ̀ báyìí lórí irun ó wá ń jò lára pé kí ni mo ṣe tó burú ó sí mọ́dẹ̀ ẹ̀ ṣe tó yẹ ṣe ẹ̀wọ̀n fojú náà nígbà tí wọ́n kírun tán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam dílé ta ló sọ̀rọ̀ lórí rẹ̀ ó ní ẹ̀rù kọ́kọ́ ba òun bí kílẹ̀ lanu kó gbé òun mìíràn. bọ̀tí ńgbà tó ń sọ pé òun ni òjíṣẹ́ náà ni ní kó kí ń giragira ó gbé ọ̀rọ̀ wá níwọ̀ntúnwọ̀nsì ó fi òun wá kẹ́kọ̀ọ́ ń wípé á kò sẹ́ni tọ́mọ yẹn kọ́ bí òjíṣẹ́ ọ̀fà oníṣòorí ọlọ́run ọba là ń sìn là ń bá sọ̀rọ̀ wípé ká máa mú ọ̀rọ̀ ẹ̀dá wá lórí rẹ̀ tó yapa sí ntí ọba adẹ́dà láàlẹ́ yìí pé a fi sùn lórí hàn aláwọ̀ṣẹ́ àyè. tábà ti ṣe tẹ̀gbéyàwó tẹ̀lé ẹ̀rọ gbogbo ntí ò jẹ́ márùn-ún wọ́n ti kó mi níṣẹ́ o tàbí ní ọ̀rọ̀ sísọ àti ròdù òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní wa tahqiquha at-taslim ntẹ́yìn máa fi kú nínú pé a àti parí rẹ̀ àti kú lórí òní sálámà. gẹ́gẹ́ bá a ṣe tó síwájú ó pé oríṣiríṣi asalaamu wa rahmatulahi barakatu asalaamu wa rahmatulah asalaamu wa rahmatulah asalaamu wa rahmatulah. السلام عليكم ورحمة الله السلام عليكم السلام عليكم إن شاء الله الكريم بتبادي بالتسليم عفو تسليم èyàn sí sálámà òun ni là ń fi ń kúrò lórí èrò nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn òun ni rọ́fọ̀lì ẹ̀dẹ́ yìí ìmá mú ọwọ́ wá sókè. Okay àwọn kan wọ́n pọn dandan jù kan lọ. èyí tó jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam máa ń ṣe ń gbogbo ìgbà ọ̀pọ̀n dandan èyí tí máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan àṣegbọ́rẹ́ nìyẹn nínú èyí tí máa ń ṣe ní gbogbo ìgbà òun náà ni fún ti takbiratul ihram. gbogbo àwọn takbirat tó wà nínú òun ìgbé ọwọ́ sókè ń bẹ̀ òjíṣẹ́ náà sàásìlà máa ń ṣe nínú rẹ̀ oní takbiratul ihram tá a bá lọ sí rúkú tá a bá dìde kú ní rúkú àti tá a bá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta tàbí rákà ẹlẹ́ẹ̀kejì kú lọ sí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́lá wọ́n máa ń ṣe eléyìí ní gbogbo ìgbà torí eléyìí làwọn afáà fi sọ pé àwọn eléyìí ọ̀ràn yẹn ni àwọn àyókù sílẹ̀ bíi láàrin sájúdà méjèèjì àṣẹ Allahu akbar àtúnṣe Allahu akbar àfẹ́dìdì àtúnṣọwọ́ bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ń máa ń ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ládádẹ́wà wípé ṣíṣe ètò kéré jù nínú ládá tí ọgbà wọn náà ní mẹ́wàá ìka kọ̀ọ̀kan ládá kọ̀ọ̀kan gẹ́gẹ́ bó ṣe ń sọ àti láǹṣẹ mọ́ wa. nínú ọ̀ràn ayan rẹ̀ irun ó ní ìgbé ọwọ́ ọ̀tún lé ọwọ́ òsì sí àyà ọ̀nà yẹn ni torí kí nìdí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ní inna ma'ashara al-anbiya umirna bi ta'jili fatrina wa ta'khiri suhurina wa wad'i aymanina ala shama'ilina àwa ànábì ọlọ́run ọba o pa wá láṣẹ wípé ká tètè máa ṣínú ká lọ́ra sàárì jíjẹ ká máa gbé ọwọ́ ọ̀tún wa lé ọwọ́ òsì wa nínú kì í ṣe ẹnìkan àwọn sàábé òjíṣẹ́ sallallahu alaihi wọ́n ní òjíṣẹ́ sallallahu alaihi wasallam máa pa àwọn láṣẹ wípé káwọn ó gbé ọwọ́ ọ̀tún lé ọwọ́ òsì káwọn ó gbé sí àyà lórí ìrun eléyìí pàtàkì tí a gbọ́dọ̀ mójútó ká dáwọ́ lẹ̀ kírun kò sí lára súnà òjíṣẹ́ náà sallallahu alaihi kò é ṣe kò sí lára ni àwọn sàbí sọ pé kánú yuhmaruna bi wad'i al-yumna ala al-yusra fi salat wọ́n máa ń jẹ́ pé wọ́n wọ́n pa wọ́n láṣẹ àṣẹ wáyé pé kí wọ́n máa gbé ọwọ́ ọ̀tún lé ọwọ́ òsì lé àyà nínú òrùn yunmi zalika ila nabi sallallahu alayhi wa sallam àṣẹ ìsíwẹ̀ wọ́n máa ń fi ń tì sí ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ló fi jẹ́ pé ó pàtàkì ọ̀ràn yẹn ni ká gbé ọwọ́ ọ̀tún wa lé ọwọ́ òsì wa sí àyà nínú òrùn. dua ò lè sèftà ìmáa mú àdúà wá lẹ́yìn ìgbà tá a bá ti ṣe tẹkpẹ́rẹ́tì rẹ̀ ẹ̀rọ mọ́ta àti fẹ́ kí mu àṣekọ́ mọ́ta àdàníyà ìrun tá a fẹ́ kí apá ọkàn wa pọ̀ sójú kan lórí ìrun tá a fẹ́ kí ìpè ìrun tá a fẹ́ kí ni àwa ṣe tẹkpẹ́rẹ́tì rẹ̀ ẹ̀rọ lẹ́yìn rẹ̀ dua ò lè sèftà rẹ̀. ọjẹ lẹ́yìn takbiratul ihram ni ká tó bẹ̀rẹ̀ kíra nínú àdúrà tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam máa ń ṣe ni wípé allahumma ba'id bayni wa bayna khataaya kama ba'adta bayna al-mashriq wal-maghrib wọ́lọ́wọ́ ọba jẹ́ ń jìnnà sí àwọn àṣìṣe àṣìṣe mi gẹ́gẹ́ bó o ṣe jẹ́ kí ìwọ̀ oòrùn àti ìlà oòrùn ó jìnnà síra wọn. اللهم نقيني من خطايا كما ينقى الثوب الابيض من الدنس fọ̀mí má kúrò nínú àwọn àṣìṣe mi gẹ́gẹ́ bí o ṣe jẹ́ kí aṣọ funfun wọn mọ́ kangakanga kúrò nínú àbàwọ́n. اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد. wọ́n lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala fọ̀ mí kúrò nínú ẹ̀ṣẹ̀ mi pẹ̀lú omi àti yìnyín àti omi tútù ìtumọ̀ mú wa náà wajjahtu wajhiya lilladhi fatara samawati wal arda hanifan muslima mo dá ojú mi kọ ọba tó jẹ́ wípé ó pilẹ̀ sánmà àti lẹ́ẹ̀lẹ̀ láì fi nǹkan kan ṣe àwòkọ́ṣe. Now, wa ma ana minal mushrikin dájúdájú mi sí nínú àwọn tí ń mú ìgbà kan bọ̀ kan láti pa nǹkan kan pọ̀ mọ́ ọba adẹ́dà nísinsìn inna salati wa nusuki dájúdájú irun mi o àti ìpa nǹkan mi láti fi ojú rẹ ọlọ́run ọba ni wa mahayaya wa mamati bẹ́ẹ̀ ni gbèsè ayé mi àti ikú mi èyí ni wípé lójú ọ̀nà ọlọ́run òfin ọba ọdẹ́dà bó ṣe páláṣẹ ni màá fi tẹ̀lé lillahi rabbil alamin fún ọba ọdẹ́dà ọba fún ọba ọdẹ́dà la sharika la tí ò ní orogún wa bidhalika eléyìí ni àṣẹ tí ó wá fún gbogbo ẹ̀dá wa ana awwalul muslimin jẹ́ ọ̀kan nínú àwọn tí ó kọ́kọ́ ju ọjùṣẹ́ fún ọba adẹ́dà aláwọ̀ antal malik àkóso gbogbo nǹkan oba adẹ́dà ọwọ́ rẹ̀ lọ́wọ́ la ilaha illa anta kò sí tuntun sin àfiwọ́ subhanaka wa bihamdik mi máa ń bẹ fún ọpẹ́ anta rabbi wọlọ́ba mi wa ana abduk ẹrú rẹ̀ ni mí zalamtu nafsi mo ṣàbòsí sórí ara mi wa taraftu bi dhanbi mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fọ́tìrìlì ìdẹ́nu ìjẹ̀míà dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí innahu la yaghfiru dhunuba illa anta torí kò sẹ́ni tó lè forí ẹ̀ṣẹ̀ jìyàn àfiwọ́ ó kún lọ bẹ́ẹ̀ tàbí subhanaka allahumma wa bihamdik wa tabaraka ismuk wa ta'ala jadduk wa la eléyìí kọ́mọ̀ gan ló fi pé Sayyidina Umar radiyallahu anhu eléyìí ní máa sábà ṣe pàápàá jùlọ ìmáàmù sunna ìmáàmù ahmed rahimahullah rahmatawasa ó ní gbogbo àwọn èyí tá a ti kà síwájú yàtọ̀ míì irun òru lòjíṣẹ́ lásìlàsílà máa ń ṣe wọ́n èyí tí umaru ń ṣe tó gbóyà láti ṣe lórí mímbẹ̀rì rẹ̀ yìí òun gangan ni èyí wọ́n ní ká máa ṣe nínú ọ̀ràn yẹn but àwọn ẹ̀rí wá tó sọ pé gbogbo ìta àti kàfẹ́yìn yìí náà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnlá máa ń ṣe wọ́n nínú ọ̀ràn èèyàn náà tí ì ṣe ìrun òru nìkan. lẹ́yìn eléyìí gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú òjíṣẹ́ ńlá sọ̀rọ̀ àtúnlá tó máa ń sọ pé Allahu akbar kabira walhamdulillahi kathira wa subhanallahi bukratan wa asira wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ẹnìkan nínú àwọn sàábé ọbọ̀ síwájú ó fẹ́ kírun bó ṣe ṣe takbirati lillahi ìrọ̀mùtà ọwọ́ àṣẹ Allahu akbar kabira walhamdulillahi kasira wa subhanallahi bukratan wa asira òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ajibtu laha a ń tó ṣe àgbàyanu futihat laha abwabu fún tó sọ yìí nìkan àwọn sánmà àwọn lẹ́kùn sánmà ó ti ṣílẹ̀ fún báyìí ní gbígbà àdúrà òfin jẹ́ pé gbogbo àwọn àkárì ó pàtàkì nínú àwọn àkárì náà tuntun wà téèyàn lè ṣe tá a bá ṣe takbiratul ihram tán kátó kasratul fatiha òde alhamdulillah hamdan kathiran tayyiban mubarakan fi. الله بوتا شباي الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه آه، استفتى به رجل آخر أروى لهم باكا لا يوجد شيء الله صلى الله عليه وسلم وش شيء تفيرت الإحرام تا وش الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه فقال صلى الله عليه وآله وصحبه وسلم وجيش الله صلى الله عليه وسلم قد رأيت اثني عشر ملكا يبتدرونها أيهم يرفعها أو كما قال رسول الله صلى الله عليه وسلم موري àwọn méjìlá nínú àwọn màláìkà wọ́n ń jìjàdùn láàrin ara wa pé èmi ní kọ̀kọ́ gbé gbólóhùn lọ sókè lè ọlọ́run ọba níbi tó dùn tó rẹwà tó dájúdájú ẹni tí wọ́n gbé rí rẹ̀ lọ ọba adẹ́dà báyìí làṣẹ tọrọ lọ́dọ̀ ọba adẹ́dà pé kí ọba adẹ́dà rọ̀ nínú tí ó ti ṣe ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó máa ń ṣe náà tí máa ń sọ tó jẹ́ tó bá ṣe tẹ̀gbẹ́rẹ́ tẹ̀lé haram tán ó máa ń pọ̀ nínú òru rẹ̀ ṣùgbọ́n ẹ̀gbà wa wá pé wọ́n ṣe lọ́sùn nínú ọ̀ràn yẹn náà ó ní Allahumma lakal hamd أنت نور السماوات والأرض ومن, ومن فيهن ولك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت ملك السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ووعدك حق وقولك حق ولقاؤك حق والجنة حق والساعة حق ونبينا حق ومحمد صلى الله عليه وآله وسلم حق اللهم لك أسلمت وعليك توكلت وبك آمنت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت أنت ربنا وإليك المصير فاغفر لي ما قدمت وما آخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر أنت إلهي لا إله إلا أنت ولا حول ولا قوة إلا بك قد شنا صلى الله عليه وسلم من شرينا نينو جمع أنا شنا نكوي علامة رب الجبريل جبراهيل وميكاهيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراطك المستقيم وجشنا ما شلينا gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú kírun kírun tó bá ti ṣe takbiratul ihram tán ó lè ṣe léyìn náà الله أكبر allahu akbar allahu akbar الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ويحمد عشر يوشي الحمد لله أنا به لا ميوا ويسبح عشر يوشي تذبينا لا ميوا سبحان الله لا ميوا ويهلل عشر يوشي لا إله إلا الله لا ميوا ويستغفر عشر yóò ṣe astaghfirullah náà lẹ́ẹ̀mẹ́wàá yóò ṣe lẹ́ẹ̀mẹ́wàá náà alẹ́mọ̀ sírìlì wà dìínì wàrúzùkùnì wà áfì alẹ́mọ̀ sírìlì wà dìínì wàrúzùkùnì wà áfì ni wọ́n láwọn bá dárí jì mí tọ́mi sọ́nà rọ̀ mí lálàáfíà lẹ́ẹ̀mẹ́wàá tí a bá wo ìtumọ̀ gbogbo àwọn kìnnì àwọn dùáì kò sí aṣàdànù ń bẹ̀ nínú tí máa ń sọ náà ni Allahu akbar yóò ṣe lẹ́ẹ̀mẹ́ta zul malakut wal jabarut wal kibriya wal azam ìmọ̀ ṣe yẹn náà wọ́n pọ̀ báyìí èyí tó bá rọ ẹrú lọ́rùn àti èyí tó jẹ́ wípé bùkátà rẹ̀ pàápàá jùlọ ní ntọ́fẹ́ gbé síwájú ọba adẹ́dà yọ̀ṣà ilé pàápàá jùlọ tọ́ba jẹ́ pé ìrun àdákìní ìmáàmù ọ̀hún yóò wo níwọ̀ntúnwọ̀nsì èyí tó bá rọrùn tí òfin ní jẹ́ pé yóò jẹ́ ìfarani fún àwọn tí ń kírun ní ẹ̀yìn rẹ̀ alistiada ẹ̀kẹfà ìṣe a'udhu billahi minash shaitanir rajim. ẹ̀rí tí afa ibn hazm àti imam shaukani tí wọ́n mú wá náà ni wípé ọ̀ràn àyàn ni wípé ká bẹ̀rẹ̀ kìrá wa pẹ̀lú gbólóhùn a'udhu billahi minash shaitanir rajim torí wípé Allah subhanahu wa ta'ala ó pa wá láṣẹ wípé tí a bá fẹ́ ka Qur'an ká kọ́kọ́ ṣe isti'aza pẹ̀lú gbólóhùn tó wá nínú Qur'an Karim pé fa idha qara'ta al-Qur'an fasta'iz billahi minash shaitani rajim ọ̀gọ̀rọ̀ àwọn afá tí wọ́n mú wá àti ìṣesí látara ìṣesí àwọn sàábé ó fẹsẹ̀ rinlẹ̀ pé kí a ṣe ní kó jẹ́ ọ̀ràn yẹn ju wípé ká sọ wípé tó bá wù wá lọ. Now, bẹ́ẹ̀ náà ni basmala basmala lẹ́yìn bàtà bá ṣe isti'adatan ká mú basmala wa but tó bá jẹ́ pé irun kì í síta ni irun bí irun maghrib fajri àti isha a ké méjèèjì jẹ́ẹ́jẹ́ ni ká tó bẹ̀rẹ̀ suratul Fatiha alqiyamu fil fard ìmá dúró lórí irun tí ìbá ṣe wípé èèyàn ní ìdí pàtàkì bíi pé kí ó rẹra. tọ́jẹ́ pé àlè dìde torí Allah subhanahu wa ta'ala sọ pé hafizu ala salawat wa salatu al-wusta wa qumu lillahi qanitin ẹ mójútó ẹ ṣọ́ àwọn ọ̀run pàápàá jùlọ ìrun tí a rìn ẹ dìde fún ọba adẹ́dà pẹ̀lú ìfọkànkan tántán dúró dé lórí dídúró déédéé ló wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún sayyidina imran bin hussein pé sọ́l kọ́ iman tó bá kírun kírun lóòrò òòrò ni mùsùlùmí kírun àyàfi tó bá jẹ́ wípé ìdí pàtàkì wa lè xawù ìpayà tó pé gbogbo bó bá ṣe wá náà lè yóò ṣe mú wa tàbí tó bá jẹ́ pé ọ̀fẹ́ rẹ̀ ra tí ó bá rẹ ìrí rẹ wàrà wà tí ò rọrùn láti jókòó láti nàró èyàn ó jókòó tíjókòó ọ̀bá rọrùn èyàn ó dùbúlẹ̀ torí ó wá nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní fa illam yastati fọ̀kọ́ ìdà tọ́ ọ̀bá lè jókòó kí bọ́ ọ̀bá lè kírun lóòrò torí àárẹ̀ fọ́sọ́lẹ̀ kọ̀ ìmọ̀ kọ̀ ìdà kí ní jókòó fọ́ ilẹ̀ tẹ̀sítẹ́tì fàlà jẹm tọ́ ọ̀bá wa lè kí ní jókòó torí àárẹ̀ yẹn náà fẹ̀gbẹ́ lílẹ̀ ní irun àwọn àrùn kọ̀ tí irun jíṣẹ́ náà sàlám kí torí wípé ọ̀rẹ́ òjíṣẹ́ náà sọ̀lá àlọ́ sọ́lám ìjókòó ni òjíṣẹ́ náà sọ̀lá sọ́lám kí wọn àwọn sàbẹ̀ ní ìgbà tó jẹ́ wípé tí màmú bá ṣe làwa náà ṣe àwa náà kì í ní ìjókòó yẹn ni wípé wọn sọ wípé torí wípé àwọn ní àlàáfíà ń tà wọn bí màmú bá tiẹ̀ ń kí ní ìjókòó torí fúnra ìmáàmù káwa dúró ní ẹ̀yìn rẹ̀ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù òní wípé tí àárẹ̀ bá mú imam tó jẹ́ wípé òun ló ń kírun fún wa tó jẹ́ pé kìíní jókòó àwa náà kìíní jókòó pẹ̀lú rẹ̀ àyàfi àwọn nàwáfẹ́ àwọn nàwáfẹ́ èyí tó bá wúyàn lèyàn lè ṣe. kò sí ìdààmú kò sí nira ó bóyó rẹra díẹ̀ ẹ wá fílì pé èyàn ó kì í ní jòkó but náfúlà tíyàn bá kí ní jòkó ìdajì ládàá èyí tíyàn ni ó gbà ìyẹn ti náfúlà nígbà míì òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tó bá tó bá wá kú bí àyà mélòó kan bí ọgbọ̀n àyà tàbí bí mẹ́ẹ̀ẹ́dógún a wá dìde a wá parí rẹ̀ ní òòró a lọ náà a gbẹ̀bọ̀ lọ sí sẹ́yìnà bọ̀tọ̀ gọ́rọ́gba tó bá jẹ́ yí pé dúró ló fi kírun ló bẹ́ẹ̀ni ibẹ̀ náà ni ọ̀dùn lọ sí sájìdá tó bá yẹ pé ìjókòó ló kírun ìjókòó yẹn náà ni ó lọ sí rúkú ìjókòó náà ni ó lọ sí sájìdá. kíka fatia lórí gbogbo rákàá ọ̀nà yẹn ni òpó ìrun ni tòró jí sọ yí pé. لا تجزئ الصلاة لا يقرأ, لا يقرأ رجل فيها بفاتحة الكتاب أو كما قال رسول الله صلى الله عليه وسلم كسير فن نعم إن شاء الله Thank you. náà ọ̀ràn yẹn ni ká mú fatia wá lórí rẹ̀ fún ẹni tí ó bá lè ka fatia torí jíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam sọ pé la tajzibu salatu la yaqra'u rajulu fiha bi fatihatil kitab kò sí irun kò lẹ́sẹ̀ ńlẹ̀ irun ẹni tó wípé ọ̀ka fáti àbẹ̀. nínú ẹgbàá wa mi òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé man salla salatan ẹni tó bá kírun kankan lam yaqra fiha bi ummil Qur'an fa hiya khaddaj salasa ghayr tam òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé ẹnikẹ́ni tó bá kírun tí ọ̀ka fáti àbẹ̀ irun yẹn jábúté. èyàn ni wípé irun yẹn ò pé pàápàá jùlọ ó sọ fún ẹni tí ó ń kírun bálabàla tá a mú wá nípìnlẹ̀ ọ̀rọ̀ wípé ńgbà tó kí tán sọ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam pé kọ́kọ́ òun níbo òun ó ṣe kírun sallallahu wa sallam sọ fún un pé àfi ó gbọ́dọ̀ mú nínú rẹ̀ nínú ẹgbàá wa tí Sayyidina Sa'id abi Sa'id al-Khudri mú wáyé pé umirna an naqra bi fatihati al-kitab wa ma tayassar wọ́n pa wá láṣẹ wípé ká máa mú fatiha wá nínú gbogbo ìrun wa àti tó bá rọ̀ wá lọ́rùn tá a fi tẹ̀lé àti kó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi nígbà tó ń kọ́ ẹni tó ṣèrun kí tó ń kọ́ ní bí ó ṣe kírun ó ní kọ́ka suratul fatiha ọwọ́ ni wọ́n fún alẹ́dáàdì kẹfì sọ́dáàtìká kọ́lé ha gbogbo òórùn rẹ ni kò ti mú eléyìí fatiha lórí irun ó pàtàkì gan ọ̀la pípọ̀ dẹ̀ wà fún débi pé òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alaihi wa sallam sọ yìí pé qala Allahu ta'ala ọba adẹ́dà ọba àdìkì ọ̀la ó sọ pé qasamtu salata bayni wa bayna abdi nisfayn mo pín irun sí méjì láàrin èmi àtẹrú mi wọlé abdi ma sa'ala ẹrú mi sì wẹ̀ gbogbo ohun tó bá tọrọ lọ́wọ́ mi nínú òun o látara fatia yìí mo fún un fàyídà kọ́lẹ̀ lẹ́àbù tẹ́rù bá sọ yìí pé alihamudulilayi rabbil alamin qala Allahu ta'ala hamadani abdi tẹ́rù bá ti sọ pé alihamudulilayi rabbil alamin allah subhanahu wa ta'ala sọ yìí pé ẹrú mi ọ̀n dúpẹ́ lọ́wọ́ mi kọ́lẹ̀ rahman rahim tẹ́rù bá ti sọ yìí pé rahman rahim qala Allahu ta'ala asna alayya abdi. Allah subhanahu wa ta'ala sọ pé ẹrú mi ń yìn mí wa idha qala maliki yawmi ddin qala majjadani abdi wa fi riwaya qala marra fawwada ilayya abdi tí ẹrú bá ti sọ pé maliki yawmi ddin Allah subhanahu wa sọ yìí pé ẹrú mi ó ń bàbàrà mi tàbí ó ti gbé àkóso ọ̀rọ̀ rẹ̀ ó ti gbé lé mi lọ́wọ́. فإذا قال إياك نعبد وإياك نستعين قال هذا بيني وبين عبدي pé tẹ́rù bá ti sọ pé ìrẹ́ nìkan lásìn ọ̀dọ̀ rẹ nìkan láti wá ràn lọ́wọ́ Allah subhanahu wa yìí pé eléyìí ń bẹ láàrin èmi àtẹrù mi wa li abdi ma gbogbo ń tẹ́rù mi bá wá bí mi léèrè nìsín ń fún. فإذا قال اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تبعت إليه قال هذا لعبدي ولعبدي ما فعل إليه tẹrú mi nìkan ni ntọ́ba dẹ̀ tọrọ lọ́dọ̀ mi mo ti fún un. so ló fi jẹ́ yí pé وجشن لا محمد صلى الله عليه وسلم سكي ما أنزل الله عز وجل في التوراة ولا في الإنجيل مثل أم القرآن قوس الله سبحانه وتعالى قوس إن كان كان قال من سورة من التوراة تبي إنجيل بسورة الفاتحة وهي السبع المثانية والقرآن الكريم الذي أتيته أني súrà tá a máa kà ní gbogbo ìgbà tó jẹ́ yí pé ó ní àyà méje ọba adẹ́dà tó fún mi ó pàtàkì gan-an suratul Fatiha kíkà lórí èmù àyàfi ẹni tí ò bá lè kà á tó bá jẹ́ yí pé ọṣẹ́ gbà Islam ni tàbí tó bá yẹ kó ọṣẹ́ gbà Islam tàbí ó jẹ́ omi tí ọmọ kankan kà tí ò sí bó ṣe lè ṣe lórí ẹni tí ó bá jẹ́ báyìí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam tó sọ fún aná ní wípé ó lè ṣe tasbih tó bá ti ṣe allahu akbar ó ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar yóò ṣe níwọ̀n tí wọ́n ti yóò dẹ̀ tó bẹ́ẹ̀ èyí ẹni tó sẹ́gbẹ̀ ṣùgbọ́n ó jẹ́ ọ̀ranyàn lé lórí kọ́kọ́ bí ó ṣe ka suratul fatiha bí ó dẹ̀ ṣe máa kà torí ìpàtàkì súra náà ká tó bẹ̀rẹ̀ kíkà rẹ̀ gẹ́gẹ́ bá ṣe tuntun wájú pẹ̀lú istiaza pẹ̀lú a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi as-sami'il alim minash shaitani rajim min hamzi wa nafthihi rahman rahim méjèèjì yóò jẹ́ jẹ́jẹ́ gbé alihamdulilayi síta ìyẹn tó bá jẹ́ pé ìrun àkísókè náà a ti ṣàlàyé pé ẹ̀rí wá wípé basmala ọ̀kan nínú àyà Quran àyà sọ́tù fati àyà Quran ni ara fati àlòdẹ́kùn gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ẹni tí ò bá mọ nǹkan kan kà nínú Quran tọ́jú kó ṣe gbèsè ni kó ṣe subhanallah alhamdulillah wa la ilaha illallah wallahu akbar wa la hawla wa la quwwata illa billah torí arákùnrin kan wá sọ́dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam فقال إنني لا أستطيع أن آخذ شيئا من القرآن فعلمني ما يجزوني ó wá sọ́dọ̀ òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó gba ó tẹ̀lé kírun kò lè má fàtí àkà ó ṣe gbẹ̀sẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ ọwọ́ àwọn sọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́dọ̀ ó ní ẹ̀yìn máa ń kankan kà nínú Kùránì èmi mọ́lẹ̀ ti gbẹ̀sẹ̀ kọ́ mi ní tí ń fi rọ́pò rẹ̀ ẹ̀yìn kó tó di wípé ń lè ka sọ́dọ̀ fàtí àkà fọ́kọ́lá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́dọ̀ àwọn sọ fún mi pé kó subhanallah walhamdulillah wala ilaha illallah wala akbar wala hawla wala quwwata illa billah ó ní ṣe takbiratul ihram ó ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wala akbar wala hawla wala quwwata illa billah eléyìí wá nínú sunan abi da'ud náà. kíka fatia lẹ́yìn imam tí ó bá ti ọ̀rọ̀ kọ̀ lórí rẹ̀ tí àwọn afa sọ but ètò yẹn jújù nínú ọ̀rọ̀ ọ̀nà ní wípé tí màmú bá ń ka fátíà sókè á ní ka fátíà pẹ̀lú rẹ̀ àyàfi tó bá jẹ́ pé ìmáàmù tó jẹ́ pé tó bá ka fátíà tán ìmọ̀ sinmi pẹ́ kò kìí ṣe súnà ní wípé tó bá ka fátíà kò sinmi pẹ́ ṣùgbọ́n ìmáàmù mi máa ń ṣe tí àsìkò tó fi sinmi òun bá tún fatia kan ẹ̀yà lè ka fatia but wípé ọ̀ràn yẹn ní káka suratul fatia lẹ́yìn imam èyàn tó bá jẹ́ pé ń ka ó ń kírun jẹ́jẹ́ ni ntọ́jú ọ̀ràn yẹn fún ẹni tí. ó ń kírun lẹ́yìn imam níbi tí imam ti ń kéwú sókè òun ni wípé kó tẹ́tí sí kíra imam torí ọ̀rọ̀ bá adẹ́dà tó sọ pé wáyé dá kórè alukur'an fastami ọ̀làhà wà sítò tí wọ́n bá ń ti ń ka kur'an ẹ tẹ́tí sí ni kẹ́ẹ̀dákẹ́ la'allakum turhamun torí kí ẹ lè bá rí ìkẹ́ ọba adẹ́dà ṣùgbọ́n tí ìmáàmù bá ń ké jẹ́jẹ́ á ké fatiha jẹ́jẹ́ tó bá yẹ pé ìmáàmù tó jẹ́ wípé tí wọn làbọ̀ ọlọ́run ní í ṣe tó bá ti ka fatiha yóò dùn ó gbárí fún bí ìṣẹ́jú kan tàbí ìṣẹ́jú méjì ni tó tó fatiha èèyàn ka fatiha torí wípé okùn tí ń bẹ lọ́rùn wa ó ti bọ́ kú wípé idha qura'a al-Qur'an fa ansitu wastami'u lahu wípé tí wọ́n bá ń ka Quran kádákẹ́ ká tẹ́tí sí kọ̀ ká má báyìí ó ti dúró ṣùgbọ́n lópin ìgbà tó bá yẹ pé ìmáàmù ń kà á kò fi ààyè eléyìí lẹ̀ tó jẹ́ pé tó bá ti ṣe wala tọ́ọ̀lì àmì láàrin sẹ́kọ̀ndì méjì mẹ́ta ó tún ti bẹ̀rẹ̀ sóra mi láti fi gbélé tó jẹ́ pé tó o bá ní kó o sọ pé wàá bẹ̀rẹ̀ fati àtiẹ̀ o lè má kàjọra àyà kan tàbí méjì lọ yóò kàn tó jáde nù eléyìí ọ tẹ̀tí sí tẹ̀tí sí ti ìmáàmù kà ṣùgbọ́n tó bá pé ń kéwú jẹ́jẹ́ ni bó ṣe jẹ́ pé a kà fatia kì í ṣe fatia nìkan láka a fi súra náà lé lópin ìgbà tó jẹ́ pé ń gbà bá ka fatia tán kò tí ì lọ sí ruko ìtawà ti dúró lójú kan táṣetá ni ó fi wá ráàyè wọlé rárá a fi súra lé ni alimami súra tí wọn mú ká òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam láti fi jẹ́ kí àwọn sàbí mọ súra tó jíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ká òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam máa ń ka áyà kan tàbí méjì ọmọ ń kà ni ó fi jẹ́ pé àkọọ́lẹ̀ wà wípé gbogbo àwọn suwar tó jíṣẹ́ ńlá sallallahu alayhi wa alihi wa sallam máa ń kà nínú àwọn àrùn tá a máa ń kí jẹ́jẹ́ bíi zuhur asr àti àwọn àrùn míì tó jẹ́ àwọn nàwáfì tó ń kí ní tó ń kí ní ọ̀sán. ǹjẹ́ a lè fi súra lé àwọn èyí tá à ń ké ni ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó bá kí tó bá fi súra tó gùn tó bá fi kí bí zuhur rákà àkọ́kọ́ àtẹlẹ́kejì ntọ́jẹ́ ìdajì wọ́n ń pẹ́ níbi ìdajì rákà ní kò lè jẹ́ fatia nìkan ní nkà tó fi pẹ́ báyìí. ntí ó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn afá lórí eléyìí ni wípé súrà tí ó mú wa nínú àwọn àyè wọ̀nyí kò ní gùn tó àwọn alif lam mim sajda laka aya mélòó lọ́wọ́ àánú rẹ̀ ọgbọ̀n thirty tá a bá máa fi kí rákà ẹlẹ́ẹ̀kẹta tàbí ẹlẹ́ẹ̀kẹrin tí ò ju bíi aya mẹ́ẹ̀ẹ́dógún lọ tàbí bíi aya mẹ́wàá ìní àkà lẹ́yìn fatia tí òfin ní jẹ́ pé rákà ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹrin yóò gùn tó rákà alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì. gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú máa ní ìmáàmù gbọ́dọ̀ ṣe sókè torí tí ò bá ṣe sókè àwọn màmú wọn ò ní lè rí tamin ṣe òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam sọ wípé ìdá amina imam fa amina tí màmú bá ti ṣe àmín ẹ̀yin náà ó ṣe àmín làfisàn síwájú wípé ìmáàmù ọkọ̀ọ̀kọ̀ gbẹ́nu lé tí máa ń bá ti gbẹ́nu lé làwọn náà gbẹ́nu lé gẹ́gẹ́ bó ṣe ń rán sallallahu alaihi wasallam ṣe sọ ó ní. إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين يشي آمين فقولوا آمين فإن الملائكة تقول آمين وإن الإمام يقول آمين آه فمن وافق تامينه تامين الملائكة آه غفر له ما تقدم من ذنبه تمام باتشي غير المقدود عليهم ولا الضالين يوشي آمين بيبان تنغنو لي آمين أين وشي آمين ملائكة لكي ناوشي آمين ẹni tí àmínú rẹ̀ tó bá papọ̀ mọ́ ti àwọn màláìkà ti ìmáàmù báyìí Allah subhanahu wa ta'ala yóò ìtumọ̀ amínà ni wípé kí ọlọ́run ó gbà ìtumọ̀ rẹ̀ kò ní ìtumọ̀ míì ju ìyẹn náà lọ kí ọlọ́run ọba ọgbà gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ọ̀ràn yẹn ni wípé ní ìrùntàǹkà bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àwọn súra tó máa ń fi ń lé Suratul Fatiha nínú àwọn àrùn rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kana yaqra fún fajiri bitiwali al-mufassal al-mufassal ntí àwọn àfáà sọ lórí mufassal àwọn suwar tá à ń pè ní mufassal ó ní àwọn súra tó bẹ̀rẹ̀ láti suratul Qaf Qaf wal Qur'an al-Majid àwọn súra tó bẹ̀rẹ̀ láti Qaf báyìí títí dé Nas ó ní mufassal òjíṣẹ́ ńlá Muhammad nígbà míì kana yaqra'u al-Waqi'a wa nahwa min suwar fi rak'atayn ó lè fi suratul Qaf kó fi bẹ̀rẹ̀ rákà alákọ̀ọ́kọ́ ní fajiri rákà ẹlẹ́kejì kó ka suratul Waqi'ah nígbà míì yó ka suratul Tur nígbà míì tiwẹ̀ ó máa ń ka idha shamsu kuwwirat nígbà míì ẹ̀rí wáyé pé ó ka suratul Zalzala ní raka alákọ̀ọ́kọ́ àti raka ẹlẹ́ẹ̀kejì ẹni tó mú wá ní àmọ́ bóyá ó gbàgbé ni tàbí ọmọ ọmọ kàbẹ́ ọ̀làṣẹ́ ìgbà tí ò sí ẹ̀rí tó sọ pé ó gbàgbé ni ó máa ma kà ni láti fi kọ́ wa wípé súrà tí ò jù báyìí náà lọ a lè ní àṣùbà. وكان أحيانا يقرأ بأكثر من ذلك نبع مي من كاجبيلو كان يقرأ ستين آية فأكثر نبع مي من كاتو سورة نهاية أغوتا تبكو جبيلو آه وكان يقرأ بسورة الروم نبع مي ومن, ومن في سورة الروم ومن فينكي أصبع وأحيانا بسورة ياسين نبع مي سورة ياسين نبع مي سورة الصفات ṣùgbọ́n níjọ́ jimá ní àṣùbà wọ́n máa ń ka rákà alákọ̀ọ́kọ́ àkà àfi sọ́tún sajida alifilami sajida yóò fi ṣe rákà alákọ̀ọ́kọ́ rákà ẹlẹ́kejì yóò fi aláàtà alẹ́lẹ́ nsán ṣẹ́yìn omi nàdáàdì yóò fi ṣe. nísú àwọn zuhur alifilami sajida wọ́n máa ń mú wá nígbà mi yóò gé sí méjì nígbà mi yóò kẹta ní ìwọ̀ntúnwọ̀nsí eléyìí ní suratul asri ìdajì tó ń fi ń kí ìrun suratul zuhur ló máa ń fi ń kí asri èyí tó kéré nínú àwọn suwar yẹn ló máa ń fi ń kí suratul maghrib bíi suratul tin wa tin wa zaitun nígbà míì alladhina kafaru wa saddu am sabilillah nígbà míì wọ́n máa fi sọ́tò tó wọ́n máa fi ń kí maghrib tàbí mursalat àwọn súrà yìí dẹ́ gùn tó ń fi hàn wá wípé a lè fi súrà tó gùn a lè fi kí maghrib nígbà míì na sọláàtì lè ṣá wọ́n máa ń ṣe níwọ̀ntúnwọ̀nsì wàṣẹ́mùsí wọ́n dọ̀ háhá wọ́n máa ń kà nígbà míì nígbà míì ìdá sàmà àwọn ìṣọ́kọ́t ló máa ń sin kíṣà nígbà míì wọ́tíìnì wa zaitun náà ló máa ń kà nígbà míì àwọn súrà tí wọ́n bá jọra wọn ní nọ́mbà wọ́n máa ń pín sí ra wọn. òjíṣẹ́ ńlá mahamasala alọ́sọ́lá kì í rọ́ọ̀ṣì ka àwọn kìrá nínú kìrá rẹ̀ máa kà lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ìdẹ̀ máa ń fà á pẹ̀lú ohun dídùn ló fi jẹ́ wípé nínú tí a consider tí fúnni tí ó ṣáájú fún wa ni wípé yàtọ̀ sí pé kí kùránì dúró lórí ohun náà gbọ́dọ̀ dùn tó jẹ́ wípé yóò máa kó ọkàn àwọn tí à ń kírun fún yóò máa kó wọn láti dúró lórí ìtànkà pẹ̀lú tartil fífàgùn àti ìkà ní ẹyọ kọ̀ọ̀kan ẹ̀kọ̀ọ̀kan débi wípé wọ́n ní tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá bá ń ka Quran lórí irun á lè mọ pé eléyìí harafi báyìí ló wà bẹ́ẹ̀ haraka báyìí ló gbà ní kétékété tí ò ní sí àlùpọ̀ ń bẹ̀. ń dẹ̀ máa ń kà pẹ̀lú sùúrù ẹbí pé a rí nínú ọ̀gọ̀rọ̀ àwọn sàábé tó jẹ́ pé lẹ́yìn rẹ̀ ni wọ́n ti ń ha ọ̀gọ̀rọ̀ súrà tí wọ́n ha ní àsìkò táwa ń bẹ̀ nísìn imam torí hàlù kọ̀ndíṣàn àwọn èèyàn yóò rọra gbé sí ìwọ̀ntúnwọ̀nsì àwọn súrà tí ó bá kà yóò gbé sí ìwọ̀ntúnwọ̀nsì bọ̀dù yóò tẹ̀lé àwọn kọ́ ìdá yìí àwọn kọ́wáìdì yóò máa fagún yóò dẹ̀ máa ka pẹ̀lú sùúrù tó fi jẹ́ pé ọwọ́ etí àwọn èèyàn bá gbọ́ lẹ́yìn rẹ̀ náà ó tó wọ́n tún ìkàkùkà tí wọ́n ń bá ń kà ó tó láti fi tún wọn ṣe lórí rẹ̀ ó tó láti fi pè wọ́n ṣàkíyèsí wípé èyí tó bá kù nínú ìkàkùkà tàbí àìmọ́kà wọn wọn ó ti ẹ̀yìn rẹ̀ túnṣe kí ọba adéla má ṣàfihàn wa lọ́rùn. وسنة أن يجهر الصلاة في ركعتين الصبح والجمعة آه súnà ni wípé kákẹ́ ó sókè ní rákà méjèèjì àkọ́kọ́ ti àsùbá àti ìrun àti raka méjì àkọ́kọ́ maghrib àti ti isha eid méjèèjì àti àti irun tá a máa ń fi tọrọ òjò súnà ni wípé káka kákéwó sókè nínú wọn bẹ́ẹ̀ náà ni nínú sọ́ọ́tì kùsùfù yẹnu wípé tí eclipse bá ṣẹlẹ̀ súnà ni wípé ká sí yan náfúlà náfúlà yẹn á ké sókè ni bẹ́ẹ̀ náà ni tí ó di wípé òjò fẹ́ sí a sí láti fi. bẹ lọ́wọ́n ọba pé kí ọba dẹ́dà fún wa ní kọ́ṣánu wa kó fún wa lójò kíra rẹ̀ òkè láti fi ṣùgbọ́n zor àti asri àti raka kẹta maghrib àti isha raka méjì gbẹ̀yìn ti isha kíké jẹ́jẹ́ ni àwọn eléyìí ètò kù nínú àwọn nàwáfíl ti òòjọ́ tí kéésì jẹ́jẹ́ ni ṣùgbọ́n tòru èyàn ó mú wá ní bá ṣe rọ̀ lọ́rùn gbà mí yóò ké sókè gbà mí yóò mú wá sí ilẹ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó ń tọ́ ilé àwọn sàábé lóru ó rí i pé Sayyidina Abubakar nínú kíra rẹ̀ ó ń gbóhùn lẹ́nu Sayyidina Umar radiyallahu anhu òun gbé òun sókè ni. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ìgbà tílẹ̀ máa tí àwọn méjèèjì pàdé níwájú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam sọ fún Sayyidina Abubakar radiyallahu anhu wípé mọ́kọ́já lẹ́gbẹ̀ẹ́ lè rè lánàá mo rí i pé òun gbóhùn lẹ́ni nígbà tó ń ṣe kí a mọ̀ lé Sayyidina Abubakar radiyallahu anhu ọba tí mò ń bá sọ̀rọ̀ ọgbọ́ mi yé ọgbọ́ tí mò ń kà ní òfin jẹ́ kí n gbé ohun sókè ju bó ṣe yẹ lọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀rọ̀ àwọn aṣọ yìí pé gbé sókè díẹ̀ sí gbé sókè fi gbé ohun yẹn sókè díẹ̀ sí Umar radiyallahu anhu wọ́n sọ fún yìí pé mo gbọ́ pátó nǹkan Quran lánàá lóru wípé òun pariwo gan ó ní bẹ́ẹ̀ ni mo fẹ́ fi ta àwọn èèyàn jí ni kí a sì mọ̀ yí pé àsìkò yìí ti àsìkò tó yẹ kí wọ́n máa sùn kí àṣetánì náà kọ́dẹ̀ wábi gbà lọ kọ́ mọ̀ yí pé kò sọ́nà fóun níbí òjíṣẹ́ ńlá sílára ọ̀tún làwọn aṣọ yí pé bó ṣe sọ fún Sayyidina Umar ìpè irfa min sawtika shay'an gbóhùn sókè díẹ̀ sí wa qala li Umar akhfid min sawtika shay'an gbé lọ́ọ̀lẹ̀ díẹ̀. inú ẹgbẹ́ wa nù Sunan Abi Dawud Abu Huraira radiyallahu anhu gbàtó jíṣẹ́ náà sàn sílà kọjá lẹ́gbẹ̀ẹ́lẹ́ rẹ̀ tó ń kírun lóru tó bá mú nínú súra yóò sọ ma omi nínú súra yóò fi kún omi níbẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ní mo rí i pé tọ́ ọ bá mú bí ó ọ pamọ́ pọ̀ mọ́ bí ó ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ọba tó dùn ní adùn adùn náà mọ́ papọ̀ mọ́ra wọn òjíṣẹ́ náà wọn sọ̀n kankan tó bá jẹ́ pé kò ṣeé ṣe bẹ́ẹ̀ ni òjíṣẹ́ náà wọn sọ pé rárá ṣe báyìí má ṣe bẹ́ẹ̀ gbà tó ti jẹ́ pé ó fi ilẹ̀ síbẹ̀ ìyẹn náà wà pàmì síbò nìyẹn wallahu alam <clears throat> inshallah al-karim àfẹ́dún bí torí àwọn questions lórí irun àti other questions inshallah al-karim alhamdulillah tó ṣe ní rọrùn fún ayé pé a pé amọ́ àdéhùn ṣe. àwọn kan wò wípé fífọ́lẹ̀ bí àwọn bíi kútúbí àwọn wò wípé bàbá yìí ṣe ibi láti wá <laughs> kí wọn alhamdulillah kẹlẹ́ wọn bàbá san àwọn ọmọ ìyá wa lẹ́sàn ìgbà tí wọ́n wò wípé a wọ́n àwọn náà ránṣẹ́ rẹ lọ́wọ́ wọn ní èmi ti múra tí wọ́n fẹ́ jáde ni wọ́n gbá géètì pé àwa gbé yín ni jazakumullahu khair fi dunya wal akhirah barakallahu fi ayatina wa fi ayatikum. Naam. السلام عليكم ورحمة الله وبركاته Nine, wàdé kọ́mọ sàlám tó lọ káàrí ẹ̀yin ló gbé. ẹni tí ó bá yọ bá yọ àgbà náà ìwájú tó wà bọ́ bá ń bọ̀ láti lé ó ṣàlùwàlà ó ń bọ̀ láti lé irun yẹn ló ń lé bọ̀ ó wá bá last sajida onílára jama kò wá bá pàpà tí inú yẹn náà ló ń lébọ̀ ó bá lára jama torí òjíṣẹ́ náà sára sọ́lá ní man tawadda fa ahsan al-wudu thumma raha ila al-masjid li yusalliya ثم وجد الناس قد صلوا فصلى فله أجر من قد صلى بدون أن ينقص من أجور إن شاء أو كما قال رسول الله عليه وسلم ẹni tí ó ṣàlùwàlà ń lé ó ń lé ìrun yẹn bọ̀ ní masjid ni pàtó wá dé masjid wọ́n ti kírun ó wá kìtì ẹ̀ yóò gbà ládàá jàmá yẹn láì jẹ́ pé ládàá jàmá yẹn dínkù ọ̀nà ọgbà ládàá jàmá torí tó lé bọ̀ ni. bẹ́ẹ̀ni. rárá tọ́wádìí sàlùwàlà ni ọgbọ́dọ̀ ṣàlùwàlá tán tó ń túmọ̀ sí pé ọgbọ́dọ̀ fọ ẹsẹ̀ kejì tán sọmọ pé tó bá yẹ pé ẹsẹ̀ àkọ́kọ́ ni kò tí ì ṣàlùwàlá tán ẹ̀sùn tó bá fọ ẹsẹ̀ kejì tán ó ti parí àlùwàlá ni ní ọ̀wà wa kò sí bí èèyàn ti lè ṣàlùwàlá látòkè délẹ̀ tí omi kan ò wá ní gbẹ nínú ara kó tó di pọ́ parí àlùwàlá yẹn kò pọ́sùn bó ṣe léwu kí ara ẹnìyẹn wà ọ́ẹ́lì tó àwọn eré àkàn ó ti gbẹ́ ń bẹ́ kó tó di pé ó ṣàlọ́ láti náà. bẹ́ẹ̀ ó kírun kò kí pẹ̀lú kófù àbí ńgbà àlùwalá rẹ̀ ò dẹ̀ tí ì já ọ wá ṣe bọ kófù lẹ́yìn ìgbà yẹn ó mú ó yìí wà pẹ̀lú àlùwàlà ó mú wà ní ìlú ọkùnrin. akọ́ńtàlá àtàlà ẹ̀yin náà sàlàyé kó àmì àtẹ̀yìn náà.

نعم القدوس من فضله أيوة نعم لا شك نعم لا يعلو tá تاتي ti ṣàlàyé then ẹ̀rú dojúkọ kíbla a ti ṣàlàyé yẹn náà ok yóò ṣe kọ́ ọ̀mà a ti ṣàlàyé yẹn náà gbogbo òun ìrẹ́ bá ẹ ti bá yàn sẹ́yìn na takbiratul ihram allahu akbar imma pẹ̀lú rafu yaday imma èjìká tàbí ibi kìí ṣe pé a yà ọwọ́ báyìí kìí dẹ̀ ṣe pé a fún pọ̀ báyìí just normal bó ṣe wà náà lẹ́yìn takbiratul ihram yẹn tó jẹ́ pé ọ̀ràn yẹn ni a ṣe du'a ul istiftah ọpọlọ lóríṣiríṣi. Náà. Ẹ̀dá ṣe nígbà tẹ̀síwá tó lè ṣẹ̀rọ mi yẹn. Náà. Ṣé ta máa gbọ́ wá lọ́ọ̀ṣì ní Náà. Ibi tá a ṣe sùjádà sí la gbọ́dọ̀ máa wò. A gbọ́dọ̀ máa gbójú lọ sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún tàbí lọ Gbójú lọ sókè tàbí síbi kankan. Ibi tá a fẹ́ ṣe sùjádà sí yẹn ni. Allahu akbar tó jíṣẹ́ náà sàásùnà ń bá ṣe yóò wá mú ọwọ́ lọ sí àyà ìmá yóò káwọ́ lé orí awọ́ ọ̀tún lórí ọwọ́ òsì tàbí yóò fi ọwọ́ ọ̀tún yóò fi di ibi ọrùn ọwọ́ yóò fi dì mú báyìí yóò sì máa wo ibi tí ó fẹ́ ó fẹ́ sùjádà sí yẹn náà láti ṣe concentrate dua ò lè stifta ọ̀pọ̀ gan but gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ọ̀kan wà tó yẹ gbé yọ̀rọ̀ gbogbo èèyàn lọ́rùn allahu akbar allahu akbar yóò ṣe mẹ́wàá alhamdulillah alhamdulillah yóò ṣe mẹ́wàá yóò ṣe eh, subhanallah yóò ṣe mẹ́wàá yóò ṣe Allahu akbar la ilaha illallah yóò ṣe mẹ́wàá Allahu astaghfirullah yóò ṣe mẹ́wàá yóò wá ṣe Allahumma ghfirli wa dini warzuqni wa afini wọ́lọ́wọ́ bá dáríjì tọ́mi sọ́nà ọ̀rọ̀ mi lọ́rọ̀ foríjì yóò ṣe mẹ́wàá yóò ṣe a'udhu billahi sami'il alim minash shaitanir rajim tàbí a'udhu billahi samil alim minash shaitani rajim min hamzi wa nafakhthi wa nafathi yóò ṣe basmala yóò ṣe sínú ni ní ìrún ọ̀nà ọ̀nà yẹn tá a máa ké sókè yìí máa gbé síta lẹ́kọ̀ọ̀kan ní tá a bá rí àwọn àríwáyà ẹ̀gbà wá látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀rọ̀ wọn ṣe tìdàmù tá a sọ pé agbàwá báyìí agbàwá báyìí agbàwá báyìí wọ́n gbàwá bẹ́ẹ̀ lótú. tá a bá tún wá rí ọ̀rọ̀ míì tó sọ yìí pé a nínú àwọn sàábé tí wọ́n kàǹkà tó dẹ̀ fẹsẹ̀ ọ̀rọ̀ wọn fẹsẹ̀ múlẹ̀ wípé èmi kírun lẹ́yìn àbọ̀ òjíṣẹ́ náà sàásìlà mo kí lẹ́yìn Abubakar mo kí lẹ́yìn Umar mo kí lẹ́yìn Usman rọ̀dí aláàánú ẹ̀jùmọ̀ ìgbọ́kọ̀ kankan nu wọn kó gbóhùn sùn isti'aza tàbí basmala kó gbé sókè òdodo ni bóòlù àṣewà ló méjèèjì yìí máa gbé sókè lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí wọ́n fi máa ipò òun wì but súnà rẹ̀ ní wíkí kágé pamọ́ tó ti yé báyìí bó ṣe jẹ́ pé dua ò lè sèpítà Sayyidina Umar radiyallahu anhu ọmọ ń gbé sókè kí wọ́n fi máa wípé kí wọ́n má gbàgbé o láti fi kọ́ ẹ má gbàgbé o èyí náà wà ń bẹ́ o yìí máa ṣe subhanaka allahumma bi lẹ́yìn ìgbà tó bá ṣe tẹ̀gbẹ́ tẹ̀lé yẹ́rọ àmì tẹ́sí subhanaka allahumma bihamdika tabaraka ismuka ta'ala jaduka wala ala ghayru. àwọn akẹ́ àkíyèsí sí eléyìí imaamu sunna imaamu ahmed ó ní gbogbo ètí àmúwá tógùn tógùn tógùn tógùn irun òru òjíṣẹ́ náà sàrẹ́sílà tí máa dá kí ni o. èyí ụmụrụ Umaru gbóyà láti mú wá ní orí mímbẹ̀rì tí ìmáàmù lè Hijra náà chúùsì yìí òun ni èyí òjíṣẹ́ ńlá máa mú wá ní ìwọ̀n ọ̀ràn àyàn ṣùgbọ́n a rí ẹ̀rí tó fi hàn yí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èyí máa mú wá lóru yìí náà máa mú wá kìí ṣe alhamdulillahi rabbil alamin arahmani rahim maliki yawmi din iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqima siratal ladina an'amta alaihim ala alhamdulillahi rabbil alamin eléyìí ló wọ́ọ̀sì jù nínú àwọn kìrá àtọ́jọ kìrá tiẹ̀ ìta àwàkẹ́ òun ló burú jù nínú kìrá àdínú àwọn kìrá rẹ̀ torí tiẹ̀ yàtọ̀ sí pé yóò dùn wọ́n ní hara àwọn ò lè máa kà í pé ha ní bẹ́ẹ̀ bí ilé ní bẹ́ẹ̀ bí yóò dùn yóò tún fà bẹ́ẹ̀ náà ni bọ́ bá ṣe kà tán súrà tó gbélé náà jó sẹ́nu kí ni eléyìí máa ń gbogbo àwọn tí máa ń bẹ lẹ́yìn tó yẹ pé ọkàn ni. throughout out tí wọ́n fi kí wọn. ǹdí ìfàánù tó fi yẹ pé àwọn kẹfìrí ló lè mọ ẹjú kúrò ní ìgbọ́ ah, kí ni ìdùn tó di yé báyìí nìsín ló fi jẹ́ yí pé ìmáàmù tá a ti síwájú eléyìí ah, ah, àfa yìí masha Allah ọ pàtàkì yóò lòun yóò ní lórí yóò kíra rẹ̀ ó jìnnà dáadáa kìí ṣe kìí ṣe ní ṣe orí kunkun sí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà fẹ́ pé òun fójìṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ̀rọ̀ pẹ̀lú kí lójìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ láǹsọ̀ ẹ jẹ́ kí bílá ló pè torí pé kí ni rọ̀dàlá ánú ohun rẹ̀ dùn ju tẹ̀yìn yòókù lọ ẹ̀bùn ní tọ́lọ̀ ń fún un nínú àwọn sàbẹ̀ òjìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làm òjìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làm pé kan ní pé ka Kùránì fún mi torí pé kí ni ah, ọlọ́run fi ohun tó dùn ó fi kẹ́ ọ mo fẹ́ gbọ́ lẹ́nu rẹ̀ sọ́dọ̀ fún abubakar siddiq rọjàl àná but definitely tí abubakar siddiq yìí máa ń ka quran báyìí wọ́n ní gbogbo èèyàn ìpáyà ọlọ́run ọba máa mú yàn gbọ̀gbọ̀ ṣé tẹkùn ni àbí ti gbogbo ara gangan ó tutù pẹ̀lẹ́kùn so ẹni tí ó ṣáájú fún wa wọ́n gbọ́dọ̀ jẹ́ ni tí ó lè tí ó lè máa ka tí ó tí ó tí ó lè kọ̀ntrólù ẹ̀mí wa lórí ìrun fún àsìkò kékeré tá a fẹ́ lò yìí pàtàkì ó pàtàkì gan tọba aṣetán tọba ka fati àtà ìmọ̀ sinmi díẹ̀ but kìí ṣe sinmi tọjẹ́ pé ìyẹn ò fi lè wá ka fati àtiẹ̀ tó ń túmọ̀ sí pé kìí ṣe súnà ní wípé kí ìmáàmù tó ń kírun tọba ka fati àtà kọ́ wa sọ pé òun ó sinmi káwọn tí wọ́n wà lẹ́yìn òun ka fati àtiwọn tán kó tó bẹ̀rẹ̀ sóra fífi ṣùgbọ́n tí máàmù bá ń ṣe bẹ́ẹ̀ o tí opportunity wà fún yàn láti fi kàfáàtì yàn àwọn afá ni ẹ̀já kàfáàtì torí ẹ́kìtìláf wà tó lágbára láàrin àwọn afá ṣé tí máàmù bá ń kéwú sókè gan sọ́ràn yẹn ni wípé àwa tá à ń tẹ̀lé lẹ́yìn a gbọ́dọ̀ ké fátíà torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ tó sọ pé ẹni ìrun tí ọ̀bá ká fátíà ń bẹ̀ ó ti jábútẹ́ ìyẹn kò ní rí gbígbà ẹ̀rù eléyìí ń ba olúkálukú but má tó jẹ́ pé ààrẹ rí wípé ó fi hàn pé tí òun bá ń ti ń kà á sókè a rí nínú Quran a rí nínú àsọ́ọ̀lẹ̀ òun náà wípé ń tọ́pọn dandan lé wa lórí wípé ká tẹ́tí sí i ká so ti yé báyìí nìyí bọ̀tọ́ bá ti jẹ́ pé ń kà jẹ́jẹ́ ni a máa ka fatia a dẹ̀ fi súra lé. gbogbo oríkèéríkèé rẹ̀ ló ní zikiri rẹ̀ zikiri tá a gbọ́dọ̀ ṣe àti dua tá a gbọ́dọ̀ ṣe torí pé kí ni láti fi keep wa concentrated nínú òun náà ni kódà tún ti fi jẹ́ pé àní kánjú àní ṣe wàdùwàdù a sọ pé yóò lọ sí roko pẹ̀lú rọ́fù yẹ̀dẹ̀ ènìyàn náà roko rẹ̀ yóò di ọ̀fọ̀wọ́ tún di orúnkún mú. ọwọ́ òsì náà di orúnkún mú yóò á wo tí ó sùjádà sí bàràbàrà àdì yóò dẹ́nì ẹ̀yìn rẹ̀ ó dẹ̀ flat débi wípé tá a bá gbé gbálẹ̀ yóò dúró ń bẹ̀ mùsùlùmí kó sì gangan yóò lọ rùkú yẹn tán ni tí bá dìde kúrò nínú rùkú yí padà sípò tán ni jìṣẹ́ lásìlàsílà sọ ẹ̀yin mùsùlùmí o ẹnikẹ́ni tí ẹ̀yin rẹ̀ ọ̀bá bọ̀ kó padà lórí rùkú rẹ̀ tàbí lórí sùjádà rẹ̀ kò ní ọ̀ bó ṣe sọ náà èèyàn ló fi jẹ́ pé alàlẹ́ àkàl tíyàn bá kódà bó ṣe ẹyọkan lèyàn ṣe subahana rabbiyal azim nìkan lèyàn ṣe kò ní jẹ́ kéèyàn sáré káfíẹ̀ tó máa sọ pé a not less than mẹ́ta kò ní jẹ́ yàn sáré subhana rabbi alaazim subhana tí àwọn máa ti ń sọ gan kò lè gbé sáré mi máa ń bẹ́ẹ̀ fún ọba mi ọba tó bá bàrà so eyín asọ̀tárẹ̀ bí wọ́n ń bẹ́ẹ̀ fún ọba mi ọba tó bá kò make sense kò ṣe òkúṣe òkú ló fi jẹ́ pé bí òun bá ṣe jọ̀run rẹ̀ sí òní mú para ọlọ́run ọba wá fún yàn sí ìní jẹ́ kí ládọ́wọ́ wà fún yàn sí kọba dẹ́dà kó kí irun wá jọ tiẹ̀. na ìmọ̀ dìde tán tọ́ba dìde tán sẹ́mi Allahu liman hamida ìmọ̀ gbé wá láti rúkú tọ́ba ti nàró tán ní sẹ́ẹ̀tò máa ṣe rabbana walakal hamd tàbí allahumma rabbana walakal hamd hamdan kathiran tayyiban mubaraka fi bó ṣe pọ̀ lọ́ba ètò kéré jù bẹ́ẹ̀ náà ni sami allahu liman hamida alama rabbana wa lakal hamd àtẹni tí ń kírun àti máàmù àtẹni tí ń kírun lẹ́yìn máàmù yóò sọ ilé gẹ́gẹ́ bí afáwọ̀ afáńlá imaamu abdulrahman suyuti bó ṣe mú wá nínú tíra kan tó pé gbogbo àkíyèsí àwọn afáàsí pé ẹni tí ń kírun lẹ́yìn máàmù náà o.

náà rò dúró àwa náà ó ṣe rabbana walakal hamdu tiẹ̀ tí òfin ní jẹ́ pé tiwa ṣáájú tiẹ̀ hamdan kathiran tayyiban baraka fi aṣọ àwọn àbíkárù yẹn náà níwọ̀ntúnwọ̀nsì òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé ẹni tó ṣe lórí ìrun àwọn rí àwọn màláìkà méjìlá tí wọ́n ń jìjà dùn eléyìí sọ pé èmi ní kọ́kọ́ gbé lọ sókè lọ bọ́ba adẹ́dàá ní bí gbólóhùn yẹn ṣe pàtàkì bó ṣe ní ládàá tó. náà Allahu akbar náà láàbà lọ sí sujud but a kọ́kọ́ sọ ká lọ. náà náà náà bẹ́ẹ̀. قبل العمل torí hin hin wá nínú hadith but ìṣesí rẹ̀ ló tú hin yẹn nísìn wọ́n ní tẹ́ ẹ bá dìde fẹ́ lọ kí wọ́n ṣàlùwàlá ṣé tó túmọ̀ sí ni pé ńgbà tá a bá fẹ́ lọ kí wọ́n lálọ́ lákòókò ṣàlùwàlá àti kòókò ṣàlùwàlá náà kó tó di wípé a lọ kí wọ́n àtàwọn bámbámbá wọn àwọn kọ́ráyìn nìyẹn ó pọ̀ tí. Awa afáà mú wa. Allahu akbar afẹ́ lọ sùjẹ́dà Allahu akbar akọ̀kọ̀ sọ́nà ká tó mú iṣẹ́ yẹn wá. tọ́ba nípa ń tẹ̀lé ìmáàmù ni a make àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrùsàn gẹ́gẹ́ bó ṣe wá ní Muslim wọ́n a àti ẹ̀ mi mí kúrò lórí nínàró wa lẹ́yìn rùkú tá a ti nàró dúró pé àti ẹ̀ nípa fẹ́ lọ sùjẹ́dà àfi tá a bá rí òjíṣẹ́ náà sàrà sílám tó ti forí àpọ́nlé rẹ̀ kanlẹ̀ láì. àwọn tí wọ́n wà ń sáfù wájú wọ́n máa ṣọ́ yẹn àwọn tí wọ́n bá wà ń sáfù ẹ̀yìn á máa ṣọ́ọ̀ṣì sí àwọn tí wọ́n wà ń sáfù wájú láti jẹ́ pé àkọjá imam àlà ló fi jẹ́ pé àwọn afáàfin sọ pé àwọn tí wọ́n bá ń kírun lọ́nà jíjìn wọ́n gbọ́dọ̀ máa rí àwọn tí wọ́n wà nítòsí táwọn àwájú wọn tí wọ́n súnmọ́ ìmáàmù kó má fi jẹ́ pé wọ́n yapa níwọ̀ntúnwọ̀nsì bó bá ṣe rọrùn sí. E, ọ̀rọ̀ pọ̀ lórí pé ṣọ́wọ́ ní ọkọ̀ lọ sí ilẹ̀ àbí orúnkún èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù náà ni pé ọwọ́ ni ó kọ́kọ́ lọ. Allahu akbar àwọn ni ó lọ tó lọ awa ibi tá à ń wò tá a fẹ́ ṣe sẹ́jà sí tá à ń ti ń wò ní orí ìdúró á lọ síbẹ̀ imú wa gbọ́dọ̀ kalẹ̀ ọwọ́ méjèèjì orúnkún méjèèjì àpapọ̀ ẹsẹ̀ méjèèjì méjèèjì a jẹ́ kí abíyáwá ó hàn kó wọ́n ní tí ó jíṣẹ́ náà sàásùn náà bá lọ sí sọ́jà wọ́n máa ń rí àwọn abíyá rẹ̀ alápọ̀nlé funfun funfun rẹ̀ tàbá tí wọ́n wà ń sọ́jà báyìí èyí kéré jù nínú zikim náà ni subhana rabbiyal a'la èyí tó kéré jù ní hamdihi ó tele. وبحمدي على ما اغفر لي وتتلي يما شي سبح قدوس رب الملائكه ورو اتي توكو دينو اذكار tá bá wà ní kùí ìgbà tá súnmọ́ lọ́run níwájú nínú ọmọ ni gbogbo tá máa ń fẹ́ láyé lọ́run àsìkò ní láti tẹ̀síwájú ọba rẹ̀ Allahu akbar padà ìmọ̀ kájókòó báyìí àtẹwọ́rọ̀ èyíkéyìí tá a bá ṣe ń bẹ̀ a gbọ́dọ̀ jókòó tán kìí ṣe pé àwa àti báyìí àwa gangan la a jókòó tán kí gbogbo ẹ bọ̀ sípò tàbí ìfitáwáṣ àṣebáyìí a jókòó rẹ̀ tán kìí ṣe pé káwa la eléyìí gbọ́dọ̀ bọ́ kó padà a tún lọ sájúdà náà gbogbo ẹ̀ ló ní àkà alámọ̀tòlì wàrhamni wàdíni wàáfíni wàrúzúkúni wàjúbúrni dáríjì mi ọlọ́run ọba kẹ́mi ọlọ́run ọba ṣàánú mi gbogbo tó bá kù nínú ọ̀rọ̀ mi kùsìkùsì bá ń tuntun dáadáa ọba adẹ́dà fún mi lálàáfíà tọ́ sọ́nà kẹ́ni èwo ló ṣe é dàdà nínú gbogbo eléyìí tó yẹ pé tó bá ti gbàrún yóò gba gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ni ló fi jẹ́ pé kò sí tí mùsùlùmí máa ń gbójú lé ní gbèsè ayé rẹ̀ tó kí ni irun pé à gbogbo wàhálà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmẹ́fà kí n sá kọ́ mi sá ti tẹ omi kí n ṣe lálùwàlà ṣe kí n bọ́ síbẹ̀ gbogbo àwọn ẹni tó kọjá lọ tí wọ́n máa ń tí wọ́n máa ń bá jù kí lọ́ba adẹ́dà sọ ó ní wọ́n ti tẹ̀ inú ó ní ìdè sọ́bùrù. والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين ẹ wá ìrànwọ́ lọ́wọ́ bá dẹ́dà pẹ̀lú kíni pẹ̀lú sùúrù àti kíni irun kánà nàbí ìrìnà sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam idha hazzana òṣè òṣèrè wá idha hazzana òṣè tí nǹkan máa ti ń dàlámù bóun mo sì fẹ́ sábàrọ̀ sọ̀lá irun ní mákì. For opportunity kò sígbà kan téèyàn ní tó ọba wá wo gbogbo àwọn ọba àwọn àwọn ànábì ọba adẹ́dà tí wọ́n kọjá lọ pátá tí nǹkan kan bá ti kà wọ́n láyà wọn ò ní nǹkan kan tí wọ́n máa ṣe ìrun náà ni àtọ̀sán àtòru náà wá sí wọ́n máa ṣe rẹpẹtẹ ọlọ́ọ̀bá sọ pé ọ̀kọ́lẹ̀fẹ̀ mi ń bá di ọ̀kọ́lẹ̀fọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán àwọn pàrùpàrù kan wá dé kí ni ọlọ́ba ọba ẹlẹ́dàá fi kàn wọ́n ní paruparu àdẹ́rù sọ̀láàtà wọ́n gbẹ̀rún dùnà ipò tó yẹ kí irun wà nígbèsè ayé wọn wọn kà sọ ọ́ làwọn àṣẹ kí ló fà wọ́n tẹ́bẹ̀ àwọn wọ́n kí ló ògóńgó tẹ̀fí lẹ́nu tàṣír làhayàtì dúnìá lẹ́làáxìrà lẹ́làáxìrà ògóńgó fẹ́nu ni wípé kéèyàn bá bàrà tayé ju tọ̀run lọ. òní máa fa tòkìyàn tòkìyàn gbogbo òpìlẹ̀ tòkìyàn ti máa fa nù kí ló bá rí ra sọ fáwọn mọ̀ náà àṣìrà làhayàtì dúnìá fáwọn mọ̀ tọ́gà wà àṣìrà làhayàtì dúnìá lọ́sọ̀ fẹ́yìn náà jẹ́ bóò ni ó ṣe jẹ́ aláwọ̀ bá sọ yìí pé tẹ́bà ó ṣe àwọn fọ́sọ́fọ́ yẹ kọ́ na gáyà á sọ ilé ayé wọn dà parutu tí wọ́n fi lè gúnlẹ̀ sínú náà nítorí dáa fún wọn ò ní dá màmá tọ́ba ayé ìjọhùn lèyìn kí ló dẹ̀ pa identity unity respect tó ní ó ti jùnú so kọ̀mọ́ntì ń ló fi jẹ́ pé tí èèyàn bá fẹ́ ọ̀rọ̀ rẹ̀ fẹ́ dojúrú ntí ọkọ̀ọ̀kọ́ mójútó ni pé àwọn tó náà bá ṣe lọ́rùn èèyàn léhùn lórí bí irun ìtàn àkídà rẹ̀ kọ́kọ́kọ́ yanjú rẹ̀ náà tí wọ́n bá ti yanjú èèyàn díẹ̀ díẹ̀ lọ́kọ̀ọ̀kan ìyókù ọ̀yanjú tó bá fẹ́ dìde lọ sí rákà alẹ́ kejì ìmọ̀ sinmi díẹ̀ torí pé yẹn díẹ̀ náà ni kò sí zikir jésùsọ̀tì ìsìtìrọ̀t àti ṣiṣẹ́ oríṣiríṣi bọ̀ ládẹ́kun iṣẹ́ ọ̀rọ̀ iṣẹ́ iṣẹ́ àti gbogbo ẹ̀ láti sinmi díẹ̀ ká tó bẹ̀rẹ̀ rákà ẹlẹ́kejì jésùsọ̀tì ìsìtìrọ̀t ara ṣe jókòó díẹ̀ báyìí kó tó dìde fún rákà ẹlẹ́kejì náà yàrá yóò ṣe tẹ̀kbírù yẹn yóò wá dìde. nígbà tí. Allahu akbar. kò sẹ́rì yìí pé yọ wà. Allahu akbar. bẹ́ẹ̀ni no ẹ mọ́jà wò yẹn tá a bá láwò yẹn a máa tẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. wọ́n láwọn ò ní fọ́ lẹ́lẹ́kejì ẹjẹ́ á fún lẹ́lẹ́kejì ìsàlẹ̀ ìkóló tiwa. <laughs> sallallahu alayhi wa alayhi wa sallam. Náà. Bẹ́ẹ̀ni. Ìdákẹ́ta àgbẹ̀yìn òru yìí, kí ni wọ́n fẹ́ kí èèyàn máa ṣe gbà yìí? Barakallahu fi. Torí wípé òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam sọ pé ọba Adẹ́dàá sọ̀kalẹ̀ ní bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mú. yóò a máa déèrè tá lọ fẹ wá foríjì kóhun foríjì ta ló ní bùkátà kóhun ó fún un tí n bá ń fẹ́ kóhun ó fún un ta ló fẹ́ túbá kóhun gbà tútúbá rẹ̀ orí ìhun náà ládẹ́wà ọ̀gọ̀ọ̀rọ̀ rẹ àti kíyàmù wa àti sùjádà wa a gbọ́dọ̀ kún fún àdúrà tó àdúrà àgbà yẹn gbígbà ní pàápàá tó tún wá wà nínú òun so kéèyàn ṣe tó pọ̀ lásìkò yìí mẹ́ta o àgbẹ̀ yìí kí èèyàn má jẹ́ kí àwọn ẹyẹ ó jí ṣáájú òun gẹ́gẹ́ bí sẹ́yìn ṣe máa ń sọ radiyallahu ma má jẹ́ káwọn ẹyẹ ó ṣáájú rẹ̀ dìde. ìgbà tí òru mẹ́ta àgbẹ̀yìn bá ti tó là á máa gbọ́ kíkọ adìẹ á máa gbọ́ dídún ẹyẹ àwọn náà ti jí lu láti ṣàfùn so bíi two thirty lọ three kí ẹ ti three or three thirty kí ẹ ti dìde o ti ń bọ́ sí òru mẹ́ta ìgbẹ̀yìn nísìn ìdákẹ́ta àgbẹ̀yìn ìdákẹ́ta àgbẹ̀yìn four o'clock ló bẹ̀rẹ̀ now by that time kí ẹ ti ready kó ti máa ṣe pẹ́pẹ́ ń fúrú pẹ̀lú ọba àdẹ́dà ṣẹ̀dọ́ àforí ara rẹ̀ àwọn òbí méjèèjì àwọn afáwà gbogbo fún orílẹ̀-èdè àti àwùjọ mùsùlùmí lórúkún mẹ́rẹ̀ẹ̀rin ayé lẹ́yìn pàtàkì Allah subhanahu wa ta'ala ó pàápàá jùlọ mẹ́ńṣán almastakfirun bil ashar àwọn tí wọ́n máa ń wá foríjì ọba adẹ́dà ní àsìkò yẹn àtàwọn tí wọ́n máa ń bẹ̀ẹ́ wípé àwọn ní bùkátà yìí máa ń gbọ́ bùkátà wọn àwọn àsìkò yùn ló fi jẹ́ pé méjèèjì papọ̀ àsìkò yùn ìrun ló yẹ kí èèyàn máa fi ṣe pẹ́pẹ́ ń fún ọba adẹ́dà àsìkò gbogbo àdúrà ni kò yẹ kéèyàn fi ṣeré láti fi bẹ ọba adẹ́dà ń gbà yẹn pàápàá jùlọ lórí sùjádà kọ́lọ́mù bá mọ́ta ṣe rọrùn. Now. bẹ́ẹ̀ni dóbòrò ló sọ kò sọ pé ak tí ọ̀gọ̀rọ̀ àwọn afáàsọ ni wípé ètí yẹn ṣe nínú rẹ̀ ló túmọ̀ sí téèyàn ṣe nínú rẹ̀ pàápàá jùlọ téèyàn ṣe nínú sùjádà rẹ̀ wọ́n ní dóbòrò re ntọ́jẹ́ ìparí ara rẹ̀ ni so wọn ní kò sọ pé ak. kò sọ pé lẹ́yìn tá a bá sálámà àwọn tán wípé níparí rẹ̀ ìparí rẹ̀ síbẹ̀ sùjádà àgbẹ̀yìn náà ni tàbí tẹ̀síáwó lẹ́yìn gbàdá bá ṣe tẹ̀síáwó títà. Now. Now. Now. lórí pé àwọn zikiri nìyẹn kì í ṣe dùá. dóbòrò ó jẹ́ ìgbẹ̀yìn irun yẹn ó dẹ̀ tún lè wá lẹ́yìn rẹ̀ ntọ́ba wá ní dùá níparí irun ni kátó sálámà ntọ́ba wá ní zikir nígbà bá sálámà tán gẹ́gẹ́ bí ṣẹ́kínà sọ́rí ibùdó ọ̀sẹ̀ mi bí wọ́n ṣe mú àwọn àlàyé kọ̀ọ̀kan wá zikir àti dùá. ó yàtọ̀ síra wọn ló fi ní ó fi jẹ́ pé nígbà tí ẹrú ọlọ́run ọba kan nígbà tó ń ṣe tashahud tó ní asálùkà بأنك أنت الله الذي لا إله إلا أنت أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàn sọ yìí pé o ti fọ́ ọmọ báyìí wàá tọrọ gbogbo ntọ́n bá ń fẹ́ kó o tó sálámà ló fi jẹ́ pé Allahumma aini ala dhikrika wa shukrika wa husni ibadatika sálámà ni wọ́n fẹ́ ká ṣe so that tí ọlọ́run bá ti gbànú bá yóò bá gbogbo ẹ̀ papọ̀ but ní tó bá wá tó bá jẹ́ pé adkar ni bí eh, àwọn adkar subhanallah alhamdulillah nǹkan bá wọn nígbà tá a bá sálámà tẹ̀lé ọgọ́rẹ̀ sábà wọn náà mẹ́yìn ará Abuja wọ́n tún fi dùn lákùnrin lákùnrin wáyé lẹ́kùn yà á bá Maria na inṣàlá ok tọ́lá ẹ̀yin tẹ́ wá láti federal na na na bẹ́ẹ̀ ni ààrẹ rí sọ̀sọ̀ pé ká má fi kí wọn lọ́ọ̀bù rẹ̀ ṣe nàìjásà. Yeah wájú ìkọ́ náà yìí pé a kàn fọ́nù a kàn nùnù ipe bọ̀dù kìí ṣe yìí pé mọ́sálẹ̀ lánàá tọ́ba gbọ́nà fún àṣẹ àfọ̀ ẹ̀ràn ẹ̀ràn ká tó jẹ́ kò dẹ̀ bí ó ti pẹran fún àti láàbù rẹ̀ ní síbẹ̀ ṣé àfọ̀ náà ká tó jẹ́ ni wọ́n fi sọ yìí pé fífọ̀ tó bá tẹnu bọ́gbá yẹn tá a bòdì nù. Down a máa ń rújú gan tí wọ́n bá sọ pé tájá bá dìyàn láṣọ mú ṣé aṣọ yẹn sì lè kírun lópin ìgbà tí ìbá ṣe ajá tó jẹ̀gbẹ́ tá a wá rí wípé rárá o ẹnu yẹn a kánàjá sàmọ́ lẹ́nu tó àní sọ yí pé àní lè fi kírun. Now, but no, sunan. Eh, òjíṣẹ́ náà sàtúrà ló sọ bẹ́ẹ̀ náà. Eh, Ahmed. Eh, naam. Afaza wula wa yara awo. Tó ṣe ṣẹ́rẹ́fù sífàtù salat. Naam. Mm ọkàwọ́ lẹ̀ nígbà tó dìde lórí rùkú tán kì í ṣe pé kó tó lọ sí rùkú. Ah, ó dẹ̀ sàhí tó sàhí tí ó wa nínú musannif uh, imam abdulrazak abu shayba ó ní wípé ngbà tí ibn Mas'ud radiyallahu tó dìde lórí rùkú kò ṣe qabdu ó dáwọ́lẹ̀ ni àdẹ̀rí ẹ̀rí kan pé sàábé kan wà wípé nígbà tó dìde lórí rùkú ọ̀ka ọmọ yà àbárí àrí but àti rẹ́rìí nísìnyí pé eléyìí nígbà tí ó dìde lórí rùkú kọ̀ká ọmọ yà tó ń túmọ̀ sí pé aṣú ọ̀rọ̀ gangan nù. No ká ṣe kíyàsí wípé torí pé a ká ọmọ yà lákọ̀ọ́kọ́ àtúngbọ́dọ̀ ká ọmọ yà ń gbà tá a bá dìde lórí òkú ó ní ìdí násù pé násù yẹn wà ní sàádé yìí ò ní ṣe nítorí náà kì ṣe súnà ó fi ṣe ọ̀rọ̀ bàbá làásùkù eh, fi anahu bídà pé ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ gan-an táwọn àfa ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ni. wà ní ìlú lákùnrin ọ̀hún. na kọlu sahaba la yọ kọsọ kọlu nàbí ọ̀rọ̀ sàábé kò lè tọrọ yìí ṣẹlẹ̀ sọ àṣìlám dànù. tó fi jẹ́ pé sẹ́yìn Umar radiyallahu anhu gbà tó ní òun ọ̀rẹ́ rí àwọn sàábé yòókù ní ìwọ ló o àwọn arẹ́ rí òjíṣẹ́ náà sàṣìlám ṣe tàmátù wọ́n dẹ̀ ṣe tàmátù lẹ́yìn rẹ̀ ìwọ ló rẹ́ o àwọn ò ní gba ìyẹn now one now bẹ́ẹ̀ni no now. now. kì í ṣe òun nìkan ló tẹ̀ sọ bẹ́ẹ̀ Ibn Mas'ud gan àtàwọn sàbí tó kọ́. wọn kà kún fọlíyàkùdù tẹ́fọ̀sẹ̀kù tí bẹ nínú ọ̀rọ̀ hajj yẹn wọ́n ní ní pé ọkùnrin tó bá tán kó mú kọ́bùdù irùngbọ̀n rẹ kó mú báyìí èyí tó wà ní ẹ̀yìn kọ́bùdù yẹn kó ké kó tọ̀ ọ́ يعني مثل عبد الله بن عمر رضي الله عنهما عبده وعزاده kò irú nǹkan báyẹn ò lè pamọ́ fún un débi pé ní bàbá fi takú sí pé rárá tọ́ba ti kọjá kọ́bùdù èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ tún ṣe níwọ̀ntúnwọ̀nsì tí òfin ní jẹ́ wípé yóò wá yóò wá mọ́dẹ́rù báyìí wọ́lá àlọ́ sọ àwọn afáàfà wàhálà rẹ̀ kò lórí yẹn wọ́lá àlùmọ́hìm àrí ẹ̀rí abdullahi ibn umar radiyallahu anhu máa ṣe yìí tó dẹ̀ fi tọ́ka sí ìṣesí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam so káàdì yẹn mú ó ó lọ́la ju wípé ká ṣe itlaq rẹ̀ lọ. àwọn àti fúdùbà kò bẹ́ẹ̀ kì í ṣe súnà. ẹni àmà ọmọ ọmọ kẹ́kì ṣe súnà. bẹ́ẹ̀ àwọn obìnrin ni pé àfi tí bá ní. tí ò bá ní aṣọ that's a different thing. wàá tún sọ̀rọ̀ àǹtọ̀là. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. àníhùn àníhùn òun náà níhùn òun náà níhùn àwa náà níhùn kò kàn kò ṣe tó ni. wọ́n á kàn sọ̀rọ̀ àǹtọ̀rọ̀. Okay. What? bóòlù ṣe possible. ok kò lè rí ìrìn àṣà àwọn adíjọ́ gbẹ̀ndẹ̀ àríkìámà kọ́kàn múra sí ìrùn tó kù ní hmm. torí àṣùbà bóòlù ṣe lọ inú plane ó lè ṣàlùwàlá nínú plane ó lè kírun nínú plane bọ́bá jẹ́ òkè ojú omi ni ó lè kírun irú táàbù ló wá jẹ́ tọ́ba yẹ pé mọ́tò ní tọ́ba ló ń fẹ́ yàgbẹ́ wọ́n pàkì fún un ọ̀sán nìkan máa yàgbẹ́ sínú mọ́tò ń bẹ̀ gbogbo ohun tó máa fi kírun kò tó àsìkò tó fi yàgbẹ́. tó ń túmọ̀ sí wípé àgbọ́dọ̀ fínúfíndọ̀ ti ọ̀rọ̀ ọ̀run dànù tásìkò rẹ̀ bá ti tó ká pápá ọ̀gá mu wa. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni tọ́dọ̀ aka àti bẹ́ẹ̀ni bọ̀kọ̀ ní gùn tó ti méjì tàkọ́kọ́ ni yóò jẹ́ kúkúkú short round gan. Akan sara n tula. Ẹ yọ sa ìgbà náà ṣàlàyé fún wa lẹ́kọ̀ọ́ ní pé tàbá dìde lórí ìlú kò. Bẹ́ẹ̀ni. Ẹ ṣàlàyé pé ẹ̀rọ ọlọ́run kan ó ní pé áńdà tẹ̀lé rọ̀tọ̀ yìí máa ń bá a kàfé. nà nígbà tó dìde tán. nígbà tó dìde tán bọ́ ẹ ti ṣe lọ́la yìí pé lẹ́sìn àbáṣe ẹ̀fínráṣọ yìí náà. bẹ́ẹ̀ni náà òjíṣẹ́ náà àti náà lálẹ́ ṣe yẹn náà. ọ̀nà méjèèjì láti lọ ṣe. that's a very good observation náà ọ̀nà méjèèjì láti lọ ṣe. welcome to rantala. a lè sọ̀rọ̀ bọ́dá a lè ṣe zikiri nínú tọ́lẹ́tì torí pé òjíṣẹ́ náà àṣàlá wà nù tọ́lẹ̀tì ẹnìkan wá sálámà sínú àwọn sàábé òjíṣẹ́ náà àṣàlá wà dá lóhùn wípé tó o bá ti rí mi nínú kọ̀ǹdíṣà báyìí ìdára ẹ̀tẹ̀nì fi mísìlì hádi ilẹ̀ hàlà fàlà tó sẹ́lẹ̀ máa rẹ̀ yẹ. tó o bá ti rí mi nínú kọ̀ǹdíṣà báyìí má sálámà sí i tó tó o bá sálámà sí mi ní dá lóhùn kí ló ṣe o sọ̀rọ̀. tó bá jẹ́ yí pé ọ̀rọ̀ sísọ nínú condition báwọn permissible ni kò ní sọ̀rọ̀ ńgbọ̀ bá ṣe tán ní ọ̀sẹ̀ tó pe àkíyèsí rẹ̀ sí àbí bẹ́ẹ̀ kọ́ but ó sọ̀rọ̀ but kò gbọ́dọ̀ ṣe zikiri ni zikiri ni ká sálámà tàbí ká dáhùn rẹ̀ òjíṣẹ́ ńlá ò ṣe é ló fi jẹ́ pé sálámà sí tó ń tọ̀ ìgbà tó tọ̀ tán wá ṣe tẹ̀yẹ̀ mọ́mọ́ wá dáhùn sálámà rẹ̀ tó ń túmọ̀ sí pé ká wà nínú mọ́tótó bí àlùwàlá tàbí tẹ́ẹ̀mọ̀ ká tó ṣe zikir ló lọ́lá jù but a lè ṣe é náà láì ṣàlùwàlá tàbí láì ṣe tẹ̀mọ̀ tó ti yé. Now. Aksan. Naam. kírun lẹ́yìn rẹ̀ tó bá kí dáa ọgbàládà ìpò náà ọgbàládà tọ́ba ilé tọ́ba ilé kí gba ẹ̀ṣẹ̀ kankan òun gbogbo ẹ̀. but but pàtàkì ni wípé ẹ má dákẹ́ ẹ má dákẹ́ ẹ má yẹ tọ́jú ẹ bá dákẹ́ ẹ jẹ́ kí kò mí ni èyàn lè bẹ̀rẹ̀ èyàn lè bẹ̀rẹ̀ kéwúlé nìkan kọjá nínú tíra ni ó lè wo oògùn ni kọ́sáàtì lè wo oògùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kéyìn lè wo oògùn ni bìbá àti wọ̀ntìwọ̀ntì tí ọba lè wo oògùn kìí ṣe yín àlàyé òdodo ọ̀rọ̀. Nah. bẹ́ẹ̀ni adúpẹ́ lọ́dọ̀ ọba adéda Allah subhanahu wa ta'ala yìí pé tí a bá wà láàrin àwọn ọ̀dọ́ àti kíìmù tẹ̀lé súnà ọlọ́run ọba ń fi ń ṣèrọ̀rùn ó túmọ̀ sí pé ọjọ́ ọlọ́wà dára alhamdulillah so àwọn bàbá bàbá náà àní dákẹ́ náà àní dákẹ́ náà kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n tàn rí kí gbogbo wa náà tàn rí ẹ̀ ọ̀dà àní dákẹ́ àmọ́ ṣègbìn ẹ̀sìn náà. àmì àtẹ̀yìn náà. Nà. Nà. Nà. Ó máa ń wáyé pé ọ̀pọ̀lọpọ̀ ìmáà káàkiri lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ti á ní. Nínú àlàyé ẹ̀ ti fún wa ń sìn. Wọ́n ń ṣe á níkẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wò ní ilé ìlú àwa màmú àwọn àti á ní. Àwa màmú àwọn àti á ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ kó lè wá sí ìfọ̀ ọ̀rọ̀ yìí pé ìmáàmù òun ni ó bẹ̀rẹ̀ rẹ̀. ẹ pa kéèsì ẹ̀sìn ẹ pa kéèsì náà. náà. bẹ́ẹ̀. ìjọba wọ́n ò pe irun pàápàá la yukallifu Allahu nafsan illa wus'aha. Akasantala. Now. Kí ni wọ́n dàbọ̀lẹ̀?

fún àwọn obìnrin olóbìnrin jọ láti dáhùn ọmọ ṣe ìmọ̀ fún ẹ̀ka lásán fún wọn. ìsèǹtì náà ó ṣì lọ́jọ́ náà. ó kọ̀ọ̀kan ẹgbẹ́ ẹgbẹ́ kan ló máa ṣe hmm. ẹ̀rọ náà. àwọn alábọ̀ṣẹ̀ fún bẹ́bẹ̀rẹ̀ èèyàn jáde ọ̀pẹ́ ọ̀lọ́ sí yìí wá kúrò nílé tó ìgbàgbọ́ ń lọ. bàyẹ̀ náà ti máa dé ọtí yìí ìyẹn lọ́kọ̀ lè dá àrè dákéèdì àyànná flag bẹ́ẹ̀ bọ̀tà ó ní ládàá. Eh. tí a bá rí masjid tó yanjú tó súnmọ́ yín lágbègbè ẹ lọ kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ ò bá sí ẹ má dákẹ́ ẹ ṣáà máa pàkíyèsí ẹ̀sìn ẹ máa pàkíyèsí ẹ̀sìn ẹ má dákẹ́ ẹ má pa kíyèsí ẹ̀sìn. ìmáàmù yẹn náà ẹ̀ kí wọ́n ṣèdánilẹ́kọ̀ọ́ lórí ìrun kí wọ́n ṣèdánilẹ́kọ̀ọ́ lórí ìrun generally nìkan mọ́ wọ́n ṣe fún un dáwọ́ fi ṣe fún ìgbàdẹ́fẹ́ àtàkẹ́ nìyẹn bọ̀dì kí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí irun bọ̀tẹ́ correction tẹ́ bá máa ṣe ẹ bá ẹ lọ bóun gangan nílé ni àwọn àwọn ọkọ wọn náà dẹ wọn gbà kóbìnrin wọn wà níwájú ọkọ ẹhẹ ọkàrẹ wá ṣe wáàsí fáwọn yòókù náà kí wọn fa àwọn ìyàwó wọn kú tábà di kírun dáńgá máa lọlé. ọ̀hún ọ̀hún

wá mú ìgbọ́ kíkọ lẹ́yìn ìgbà rẹ̀ aṣèwà wá bọ̀ rẹ̀ aṣèwà tó wọ́n máa bẹ̀rẹ̀ pé àlọ́ aláṣù yẹn ò já o ṣé ọtí yẹn ṣó pa àlọ́ aláṣẹ jẹ́. òun ló ń béèrè báyìí. ọtí yẹn ṣó pa òde bẹ́ẹ̀ lára ìjíròrò yẹn ṣọ́ọ̀tì ẹ̀kọ́ wa ṣó pa àlọ́ aláṣẹ jẹ́ ṣé òun ló sọ bẹ́ẹ̀ ok àwọn èèyàn ni wọ́n ń béèrè ó dẹ̀ wà ń bẹ̀ ń gbà yẹn kí wọ́n sọ fún pé kó tá lọ gbogbo ohun tí kò fi ní rọ̀ láti mutí mọ́ dáyé kọ́ àlẹ́ yìí min bábí lọ fẹ́tọ̀ yáni ẹ ẹ mọ́sálẹ̀ ni èèyàn wá bá Ibn Abbas radiyallahu anhu ó ní ṣàpàyàn ṣé tó bá túbá ṣọlọ́run ọgbà túbá rẹ̀ Ibn Abbas ní ọlọ́run nígbà àwọn àwọn student Ibn Abbas ó yà wọ́n lẹ́nu ntẹ ntẹ àmọ yín mà ọ yà pàṣẹ ntẹ sọ yìí o ó ní bẹ́ẹ̀ ni ọ lọ pàṣẹ ni ọ gbọ́dọ̀ tó o bá ní ó ní túbá àní òun pàlẹ́ òun túbá ṣó ti yé báyìí nìyí so irú circumstance báyìí ló fi jẹ́ pé issue fatwa kìí ṣe just every and dika hari ló lè give fatwa lórí issues wọ́n á wo àwọn circumstances àti tó lè mú àtúnṣe dáadáa wá bá ẹni tó ń béèrè ọ̀rọ̀ gan-an tó yẹ pé kí wọ́n dẹkùn fún ni wọ́n á dẹ fún un tó bá yẹ pé kó yẹ kí wọ́n ṣe tẹ̀sẹ̀ dùdù lé lórí ni wọ́n ṣe tẹ̀sẹ̀ dùdù fún kọ́ máa kó tán lọ ara rẹ̀ ṣe. Hmm. gbàgádà máa tẹ̀lé sẹ́gun gbogbo ìlú tó ti kí sẹ́yìn yẹn o ó ti bìwó pẹ̀lú ọtí ìgò kan tó mu yẹn bọ̀dùkọ̀ gbọ́dọ̀ má kì ọ́. Hmm. Hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọba ṣẹlẹ̀ ọlọ́run yóò fi kúrékúré yẹn fi gúnlẹ̀ yóò dẹ̀ fi pajú. Wákàtí sára ní ọ̀rọ̀ kan. Náà. Náà.

láti fifteen years ago àwọn tí ń sọ̀rọ̀ ní pé wọ́n change time wọn wọn lè ní pé ó ṣe ọ̀làwàlà ẹ wá sí pé bẹ́ẹ̀ ìrẹsẹ̀ wá sí ẹ̀yìn o ìrẹsẹ̀ wá sí masjid wá sí ọ̀pọ̀. masjid ṣe masjid mi wà tó lọ ni. no. òun nìkan ni masjid yẹn ló wà ní. a lè dẹ́ sí masjid a lè dẹ́ sí masjid tọ́lọ́rọ̀ òjíṣẹ́ man amal nasa fa sọ́bẹ̀lì wọ́kítà wà tẹ́mà sọ́lá ọmọ ìpè gbogbo circumstances máa ṣẹlẹ̀ ẹ̀ ọlọ́run fi yé pé gbogbo circumstances máa ṣẹlẹ̀ ìfẹ́ nú ká máa tẹnu sùsù mọ́lẹ̀ ọ máa ṣẹlẹ̀ man amal nasa fa sọ́bẹ̀lì wọ́kítà wà tẹ́mà sọ́lá ta fọlọ́wù fọlọ́wù ọmọ ní tọ́kọ̀sọ mi dáàlì ká ṣe fọ́ àárẹ̀yì wọlé àárẹ̀yì ọkọ̀ mọ́kọ́ rasulá sallallahu alaihi wasallam ẹ̀ńtọ́ bá kírun fáwọn èèyàn tó kí sásìkò tó dẹ̀ kí dáadáa yóò gbalada ládá àwọn ọ̀nà jẹ̀mọ́ náà gbẹ̀jára tó bá lè gbé ọ̀kan kan nínú méjèèjì gbági òun ni ó rù bọ̀dọ̀ ẹ má dákẹ́ ẹ má dákẹ́ because ọ̀rọ̀ fẹ́júlì kò tiẹ̀ lé pàápàá ẹ jáde ta ni ṣé wọ́n sá gbogbo wa gbà rí pé àlùfẹ́jẹ̀rì gbọ́dọ̀ yọ kátó kásùbà ẹ dákun ẹ fi hàn wá àwa náà fẹ́ ṣe kì í ṣe ti challenge o ẹ sọ ni wípé ìṣepẹ́ ẹ fẹ́ kọ́ ìmọ̀ lórí rẹ̀ àlùfájẹ̀rí dà ní tí òkodoro ti máa hàn yẹn. bọ́dẹ̀ ẹ̀ ní dákẹ́ bọ́dẹ̀ ẹ̀ ní dákẹ́ ẹ̀ ní dákẹ́ ẹ̀ máa pàkíyèsí àsìkò yóò ti tó o àlùfájẹ̀rí yóò ti yọ o tó bá dẹ̀ ti yọ ẹ gẹ̀ẹ́tì ẹ̀ directly ìgbà tó bá yọ sí ẹ pè ìmáàmù àlùfájẹ̀rí sẹ̀ báyìí tọ́rẹ́ ní kẹ́ńtọ́ wá kírun ó ní máàmù ṣé ìwọ ni máàmù ni ìwọ ni máàmù àmúrò ah, bá fèsì ẹnì kankan gbọ́dọ̀ kírun bí o àsìkò wọ títò ah. náà owó iṣẹ́ máàmù mọ́ nìyẹn. wọ́n fẹ́ tí ọlọ́parun nìyẹn wọ́n fẹ́ tí ọlọ́parun nìyẹn. ìwọ ní ìwọ ní àwọn kankan táwọn ò ní ò ní bá wọn kì ọ sọ pé àsìkò tó tó ni o gbogbo àwọn tí wọ́n bá kì síwájú tiẹ̀ wọn ò ní rùn wọ́n kàn wọ́n àkídànù wọn kì. ìwọ ò ní bá wọn kí ni ó pè rárá jama ẹ o bàtà sọ àlùfájàrí bá yọ yẹn gan wà kó wọn jáde àlùfájàrí ló yọ yìí àsìkò ló ti tó báyìí nìsín wàá ṣe síwájú kí mu pàtó yẹ pé ni máàmù yẹn amúlò basit mara má kì í fún wọn àsìkò bá tó lóun fẹ́ kíkàyà gbangba láti kí anyhow jama bá rí ẹ̀ nìyẹn àwọn jàmáà alátakò ni ẹ̀wọ̀n ní ládàá lọ́dọ̀ náà wà. last Friday of the month. bẹ́ẹ̀ni kí ni ìdí. ìwọ náà lọ ìwọ náà lọ lẹ́yìn lídìí wọn. ìwọ náà lọ lídìí wọn. ok. má bàa wọn ṣe má bàa wọn ṣe. àwọn tó ṣe bá kú wọ́n lè gíní bẹ́ẹ̀. kèése mọ́sálásí wọn nà. na no ibi tọ́lọ̀ ti mú wọn ní wípé wọ́n fọ̀ ṣe máa so ó ì ní ráìtì yẹn irun imi kí àkíní sùn so ńgbà tí wọn bá kí tiwọn tá a rẹ kí tiẹ tiẹ yẹn gángan ní jama ṣé gbogbo wọn gbà pé òun ni mọ́mù gbogbo wọn gbà pé òun ni mọ́mù àmì bá sí ìtumọ̀rọ̀. Ah, ẹni ò ní kú ẹni kò ní kú ẹ máa yàn fáwọn wọ́n sára jọ bí ẹ̀jẹ̀ mo ti ní bí three hundred ilé mm, ọ̀dọ̀ bá my back àwọn ọdún méjì ọlọ́dọ̀ yín ok ajẹ́ four ọlọ́run mọ́jọ ń dọ̀gbọ́n sábà. kọ́nà ọmọ ìyá olóògbé ni wọ́n bèèrè wípé kí ni kí ni kí ni owó síwájú kí ó tó lóun fẹ́ bo ojú rẹ̀. wọ́n ṣé o ti má rí àbí o ti má rí. ó jọ owó wọn ti má rí pẹ̀lú ìbéèrè. tó bá ti má rí kó jẹ́ kó kárí ọkọ rẹ̀ along hmm, kó kárí ọkọ rẹ̀ along. torí ọkọ ọgọrọ àtúnṣe tá à ń ṣe gbogbo sọ̀rọ̀ pé ìmánì dé fún ọmọbìnrin olóhùn ó bójú iṣu kan wá fẹ́ ṣẹlẹ̀ torí hmm, àdánwò tá a níjù àwọn brothers wa náà ni ọgọrọ wọn orí mo sí ń bẹ pàápàá ó kàn ń gbọ́ ni ṣe rí kí brother kó kórìíra nǹkan méjì. ẹ pè kí ni ó kórìíra amúgbọ̀n ó dẹ̀ kórìíra kóun orí ọmọbìnrin kó bójú pé orí rẹ̀ kò sí mbẹ̀ pàápàá kò sí mbẹ̀ pàápàá ó ní òun ò lè bá bójúbójú òun ò lè bá rìn láti bí lọ sẹ́nu lẹ̀kún bẹ́ẹ̀ kò dẹ̀ fẹ́ rí irun gbà so bọ́lá ti fẹ́ ṣe tọ́ tí àdánwò bá rẹ̀ ti wá bá obìnrin wípé irú àdánwò wo ló bá ìgbà tí wọ́n ń kọ́kọ́ ń fẹ́ra wọn lẹ́bù kan náà ni wọ́n jọ wà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ̀ nínú àánú ọlọ́run ọba ìyàwó gbalé kéwù lọ ọkọ gbọjà lọ sódì yé báyìí nìsín òun tẹ̀ síwájú kò ó dẹ̀ ń dùn mọ́ bẹ́ẹ̀ sàmọ̀ pé a man is naturally selfish ìdí tó fi wò bá ní wípé ọmọ òun ó là mójútó òjò báyìí náà lọ yóò mú bóun mójútó ọmọ òun lè máa ṣe wọ́nranwọ̀nran káàkiri o but yóò bóun mójútó ọmọ òun wọ́n ti kọ́ mọ wípé àwọn ọmọ wa bòjì wa ni wọ́n bá a bá ṣe rí ibẹ̀ ni bẹ́ẹ̀ náà ni bòjì ó ṣe rí ẹnìkan ò ní kúrú kí bòjì rẹ̀ ó tàbí kó gùn kí bòjì rẹ̀ wá rí kúnkúrú rárá bó ṣe rí náà ni ó ṣe so ọgọrọ àṣìṣe tí máa ń bá àwọn ọmọ látara ìkú káàtó àwọn òbí kọmọ yẹn a máa ń rí sáńsì pé àwọn obìnrin àgbọ́yé ẹ̀sìn ó tètè máa ń àwọn brothers wa halkọ nìkan ni wọ́n wá ọ̀sẹ̀ lọ lé bọ́tọ̀ ọgọ́rọ̀ àwọn sisters wa mountain west alcohol yẹn ṣe kí ni lẹ́ ń gbalé kéwú lọ tí wọ́n bá wá ń pàkíyèsí àwọn ọkọ wọn sáwọn kankan wá ní èmi ò gbà yẹn o kàmá tí ó fi sọ pé kò wọn ò gbọ́ yẹn yé ìmánì òun ò tí ì gbé alẹ́ òun ò gbà yẹn òun ò gbà yẹn síbẹ̀ kọ̀mọ̀ pé ọ̀rọ̀ tó léwu kálímọ̀tì kúfù ó lè ti sí jáde kó nínú ẹ̀sìn ọlọ́run sọ̀rọ̀ òjíṣẹ́ irú gbàǹwà tí ó bá bojú tápọ̀yé rẹ̀ bá ti débi pé kó wọn bojú kó kárí ọkọ rẹ̀ àlọ́hùn torí irú àwọn ọkọ tó bá lọ ní pàwọ́ lọ́kọ ó lè fún ní wàhálà gan tí wàhálà ni pé mi tí mi sọ fún bojú mi ránṣẹ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn sísà tẹ́lẹ̀ fẹ́ bojú àwọn òbí wọn lọ́wọ́ sí àwọn òbí ọkọ gan lọ́wọ́ sí wọ́n á máa wò ó pé tọmọ ọlọ́mọ ti pọ̀ jù so ọgbọ́dọ̀ agbọ́dọ̀ ṣọ́ra kó kárí ọkọ rẹ̀ along tí ọkọ rẹ̀ ò bá wà cooperative tó báyìí jẹ́ pé àgbọ́yé rẹ̀ gbé kó kó sì bò náà kó take àwọn precautionary measures tí ọkọ rẹ̀ ò fi ní rẹ́nu ọ̀rọ̀ sọ sí. One, two. wọ́n jẹ́ àpèjì ọ̀dọ́ àṣẹ nìkan bẹ́ẹ̀ ah. wọ́n ṣe àwọn ọkọ̀ ṣé yẹ kí wọ́n tún máa fún àwọn ẹ̀rọ wọn ní owó àpò yàtọ̀ sí pé à ń bọ́ yàwó aṣọ fún àti sínú ilé tọ́ba alágbára rẹ̀. bẹ́ẹ̀ni àwọn bẹ́ẹ̀ni tọ́ba lágbára rẹ̀ ó yẹ kó. Hmm. ọ̀rọ̀ bẹ́ẹ̀. èèyàn kan tó lè béèrè kan ní um, ìjókòó ẹ̀kọ́ kan ní àlọ́ ìlú òkú bẹ́ẹ̀ fi fún bèrè wá sí èdè ìwọ̀ ìta bẹ́ẹ̀. tàbí bèrè ẹni ẹni ló pé bàbá rẹ̀ á máa mú ọtí. so wọ́n lè jọ ń gbé papọ̀ pẹ̀lú bàbá rẹ̀. òun ti níyàwó lọ. ìṣe tí bàbá ó ti fẹ́ máa kó bá àwọn ọmọ ìdí ẹ̀. sọ látara wípé olóhùn jáde lọ́jọ́ kan padà délé ọ̀pọ̀ pé ọmọ òun kó wọn sílẹ̀ náà ọmọ ló kéré náà tó ẹni tó bóyá bóyá ìbò títí bàbá ń pẹ́ wọn lọ wọn lọ lóhùn ẹ̀ àbí. so ọmọ yìí wá wò ó pé ìgbàlópọ̀ ẹ̀yẹ oṣù sẹ́kù ní abáwọn kò fẹ́ kú ọ̀bẹ tó ké kí ni wọn lọ sí. ó kú náà lọ dẹ̀sán. ẹ wọ́n ní bàbá pọ̀ fún gbogbo kú ò lọ́dọ̀ bàbá sọ wípé ìwọ̀nba ó wà lọ́dọ̀ wọn ní kí ní ìdí wọn ní bó ti wà yìí. ṣé ọba sí lọ́dọ̀ kí ni ìbá ṣẹlẹ̀? tí ọba sí lọ́dọ̀ wọn bàbá wa ní bíríbírí. Subhanallah. Ah, ìwọ̀ ẹ̀sìn, ó ṣáájú ìwọ̀ ẹ̀mí. ẹ̀sìn ìwọ tẹ̀sìn ó ṣáájú ìwọ ẹ̀mí tó bá yíká àbágbókù ọ̀wọ́n yóò kó bá àkírà rẹ̀ kó kó fẹsẹ̀ fẹ́ ló alhamdulilah eh, apẹ́ díẹ̀ lẹ́nu aago méje la pè wọ kí ló kù sọ méjì ọfẹ wọ kọta after àní dúró kọta after ní ahadi tí ń bọ̀ insha allah tí aago méje bá ti ń lù báyìí méje wọn máa jẹ méje náà ni kí mẹ́wàá wa náà máa jẹ mẹ́wàá tá a fi máa round up díẹ̀ tá a bá ṣe kọ́lọ́wọ́n ọba kó foríjì wa àkùsí wa nínú rẹ̀ èyí tí ó bá bá kòǹgẹ́ rẹ̀ mú kó fi ṣe sábà bí oríire fún aláyé àti ní gbangba ọjọ́ ìgbìndà alkiyam subhanahu kalam abi hamdi kashi da da'ida idan ta fi kuro ka tabi ilé. naam asalaamu alaykum wa rahmatulah ẹ farabalẹ̀ àbí njẹ́ òlẹ̀ ti wá lásùbà báyìí ẹni sòrò jèrè naam kí ọlọ́run kí ó bá san àwọn bàbá ní ẹ̀san rẹ̀ kí ọlọ́run bá kí ó jẹ́ ká bá níbi tó ti lérè kọ́lọ́run kó dákun kó jẹ́ ká gbọ́yé níta fẹ́ sọ fún wa wa náà ni pé ẹ jọ ẹ farabalẹ̀ níta fẹ́ sọ fúnra wa náà ni pé tí irú ká má máa pẹ́ dé débi pé àwa nìkan ká nǹkan ti sọ nǹkan ká sẹ́yìn kájọ àǹfààní tán fún àwọn ọmọ ìyá wa látèkó ó lè má fẹ́ sírú rẹ̀ ń jọ́ mi o káyé tèmi adé ọlọ́run gbèsè rọrùn so kí a má gbàgbé fi sabilillah jazakumullahu khairan fi sabilillah a ti dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa fún àsìkò tí a dá padà sí àti gbogbo wa náà tí ta gírèsì àsìkò yìí kí ọlọ́run kó dákun kó túbọ̀ gbé sí rọrùn fún wa jazakumullahu khairan fi sabilillah. في سبيل الله في سبيل الله في سبيل الله جزاكم الله خير في سبيل الله في سبيل الله في سبيل الله